ọdún ò lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo baba kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni ìdè rush. ìdè rush wẹ́wẹ́ ni báwo ìwé ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm mẹ́ńjẹ̀bú ilẹ̀ màálù fánítsọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà tán gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bí wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùnrin ọ̀jọ̀kan ọgbà bẹ́ẹ̀ làwọn òṣèré òǹkọrin adẹ́rìn ni àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ṣeré tasiya dáhùn èwo lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọ́dún lékenke lékenka ẹ wá wọ̀ yìí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ rẹ tó tẹ green bíi ti maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yìí dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo ìwé káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbà dọ́gba ẹ̀ka àjọba alákòó òjọ̀ká àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹ tí ò débi ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. Fresh FM ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòrí àgbọ̀ ọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Fresh lásẹ̀. ó yá wá wá mi ò jíjẹ Fresh FM tó lápọ́njà ó yá kábọ̀ Fresh FM ó yá tọ́jú òyìnbó gbogbo kájọ máa gbórí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò bẹ́ síbẹ̀ bóyá máyé kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. ròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń Fresh professionalism nurtured by experience. lọ́tún Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ lọ́ lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ìrírí. lọ́tùnlọ́tù fresh fm. fresh one oh five dot nine fm. lọ́tùnlọ́tù fresh fm. fresh one oh five point nine fm. ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ bóyá ká jíjọ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five ìkìlẹ̀. kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. bó ni ọ̀rẹ́ wa. ó dáa pọ̀ jù. ṣọ́ṣá wà òkè. wọn èbí yẹn bá wọn ẹnìkan bá ń ṣe ni ẹ máa sọ pé sọ wà òkè àwọn ẹ bàyẹ ìjẹ ṣùgbọ́n kẹ ọlọ́run ní jẹ ẹ bàjẹ́ àní gbà kẹ ẹ bàjẹ́ ẹ sọ wà òkè sọ wà pa. mò ń kí ọmọ ní alpha. bí ìgbà tí yàn bá sọ pé ṣé ìṣe pé ò sí nǹkan bí yàn sọ pé ṣé kì ṣe pé ò sí nǹkan jíjẹ́ pé o ti rò pé nǹkan gbọ́dọ̀ wà nù. no now èdè àwọn ọmọ ìsìn èdè ọmọ ìsìn ọ̀fẹ́ báyé jẹ́ pé ṣó wa ok àwa dẹ̀ ni yeah i'm good ah. bó ṣe máa sọ nìyẹn kì í ṣe pé. so èdè abínibínú àgbélọ̀rọ̀ yorùbá àbí. Oh, ok oh. ohun tí n bá fi gbé bí ọmọ káwọ ọya ni wà á èsì dá padà. ẹ̀hẹ̀ tí n bá ní báwo ni ṣó wa ok wà ní ah, mo wà ok káàárọ̀ tí n bá ní ṣó wa ṣáá. Mm. mo ti ń bá mm. kàn mí ìbọ̀ nìyẹn ṣó ṣó ṣó ṣó wọ ókè ṣá mm-hmm. wà á ti mọ̀ pé mo ti mọ̀ pé ṣé nǹkan wọn. ọ̀tọ̀ ni kíkí ni eh, ọ̀tọ̀ ni ìkan èébú ìkan ọ̀rà nílẹ̀ Yorùbá bá a ah. ṣe kíra ẹni ara ò le bí o ọ̀dẹ̀ ò dùn bí ọ̀tán. Ah. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ kò dùn bí hmm. ara ò le bí wọ́n sì ní bọ́ọ̀dẹ̀ ọ̀bá dùn bí ìgbẹ́ ní ìlú rí ẹni ọ̀dẹ́ rẹ̀ ọ̀bádùn yóò mọ̀ kanra tó bá dé ta ni. àbájọ yóò mọ̀. mò ń wọ mò ń wọ látàní náà mo ní à kí ni. èmi ara ọ̀kẹ́ mi o ara ọ̀kẹ́ mi o. kí ló wá kí ló wá dé tí wàá ń fúnjú pọ̀ bíi bèbí tó kó sí. ọlọ́mọdé ara ọ̀kẹ́ mi etí ò tiẹ̀ lè jẹ́ ara ọ̀kẹ́ yẹn tiẹ̀ ti pọ̀ ládùúgbò tiwa níìsín mo kó lé níìsín láì tí ì pẹ́ àti dé ọ́fíìsì. ọ̀pàfẹ́ débi. nígbà tí wọ́n ti bá ní sọ ariwo tá a pa àyè ọpẹ́ yọ o. àyè ọpẹ́ ti yọ lọ́dọ̀ tiẹ̀. sábọ́ládé nìkan ní gbélé náírà ni ayọpẹ ti yọ ayọpẹ tọdọ ti yín ti yọ kó má ti bá wọn sọ sí mi wọn sì sọ sí mi lè kàn mí lójú gan wà náà awọ nìkan ló ń gbọ́ náà rà ní. wọn sọ fáwa náà ó rí táwa ṣẹnu dédé síbi díẹ̀. Ah, ọ̀nà ara ni eré gbà wọlé ti wá o. àdúpẹ́ ẹ̀yìn ó kàn yín ni yes mọ̀kànmọ̀kàn ló yẹ eré nǹkan ni tiwa náà ó kàn wá. àmì o. àti gbogbo ẹ̀yin tí ọ̀nà yín da kámọ̀wé mi gbogbo ẹ̀yin tí àdúgbò ọ̀nà àdúgbò yín. mo bá mọ̀ mọ̀ fẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ àdúgbò yín ká gbèjà rẹ kábọ̀ fẹnu kún ah, ẹnu mi ẹnu ajé ni n ti bá tẹnu mọ́ báyìí àfi kí ire ọjàde ń bẹ̀. jẹ́ fẹ́ ni wọ́n ẹnu ẹ ládírẹ́sì ẹnu ẹ ẹnu ajé ni tábà ti yàrá làwọn akálà ní tipa garage tá à ń lọ sí ọ̀nà ọ̀lẹ́yọ̀ mm, Bánkọ́lé mm. fẹnu ajé rẹ kò fi kún pé ńgbà tí yóò bá fi dòpin oṣù tá à ń wò lọ́ọ̀kan yìí kó ti máa yọ̀ kó bí yóò bá fi rí bẹ́ẹ̀ <laughs> yọ rí bẹ́ẹ̀ ẹ fà bínú yọ. bí o bá fi rí bẹ́ẹ̀. amọ̀ yín ládùúgbò bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. pé amọ̀ yín à ǹjẹ́ bá fi fàbínú yọ ìlú ò lè rojú ráyè. sẹ́lẹ̀rú lọ ń dọ́gbọ́n bú. ìgbọ́. sẹ́lẹ̀rú lọ ń dọ́gbọ́n bú. àdá èmi ò kú gbọ́dọ̀ sọ. pé òun wálé ládùúgbò wa. àná òde yìí ni wọ́n fún kábíyèsí tuntun nílùú Ògbómọ̀ṣọ́ ní ọ̀pá àṣẹ kábíyèsí ọba Ghandi Ọláoyè Orúmọgẹ̀gẹ̀ the third mm. ní ọ̀pá àṣẹ wípé èwo ni ṣọ̀ún tuntun o hmm. ṣọ̀ún ogunlọ́lá. Hmm. Hmm. kábíyèsí o mákindé sọ fún ṣọ̀ún kábíyèsí ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ ìṣọ̀kan àwọn lọ́balọ́ba o bẹ́ẹ̀ ni ìròyìn yẹn ẹ ń bẹ ní gbogbo ìwé ìròyìn tó jáde fún tòní. ọ̀kẹ́ fòbárà ó ti sọ̀rọ̀ báyìí wípé tá a bá kúkú ti bá ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí pé kájè kúrò ọ̀tẹ̀ kọ́ tán èwo làbúrò mọ́ gbọ́n owó ẹ̀ sáwo mm. kò sí ní tẹ́mi ò lè ṣe kálàfí ọ̀sá ti jọba ní. Mm. Ah. Mm. ẹ wo àdúpẹ́ o Falana Clark wọ́n sọ pé Àbújá níbi ẹ ti lọ rèé jókòó wọn ni kò bófin mu o no way back for twenty five defected lawmen ah, kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ ìbò náà. mi no way back mm. for twenty-five defected lawmakers pdp. ẹ odò tó bá ti. àgbàrá èèsàn kò bójú wẹ̀yìn káì. ọ bẹ́ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ nu. òròmọ́sọ̀kò òròmọ́sọ̀kò. pé àwọn ò ní kí ẹ pé ọ́ dàárọ̀ nù ilé kankan tó ní ẹ kú ilé o. ó ló bá tẹ́. àjọ efcc ti bẹ̀rẹ̀ sí ní tan mọ́ranmọ́ranmọ́ wọ́n ti ń tan iná ranmọ́ranmọ́ wo àwọn kanṣu àwọn ìjọba àbílẹ̀ ní nàìjíríà wọ́n ní EFCC sọ pé aráàlú lẹ́sẹ̀ kò kú òréré ìjọba alágbádá jẹ kankan láwọn ìjọba àbílẹ̀ wọ́n ti fẹ́ máa wádìí wọn ìròyìn ẹni pé tọ̀ kò sí wàhálà lẹ́gbẹ̀ẹ́ Ṣàìbù ní lóòótọ́ àárín òun àti Ọbaṣẹ́kì kọ̀dánmọ́rán Ọbaṣẹ́kì ó ń ṣe mílẹ́kì lóòótọ́ hmm. fáwọn nǹkan kan àtàwọn nǹkan kan ìròyìn ń bọ̀ lórí ẹmọrú nǹkan ẹ. ok ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkìtì káyọ̀dé fáyẹ̀mí ó sọ̀rọ̀ fún alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú apc ganduje wípé bí nǹkan ṣe ń lọ nígboro ni ẹ máa sọ sétí ààrẹ wa ẹ jẹ́ káàrẹ wa mọ̀ bí ìlú ṣe rí bára àwọn èèyàn ṣe rí nígboro. fáyẹ̀mí èwo ti èkìtì tẹ́lẹ̀. ok ti apc. bẹ́ẹ̀ apc náà ni. ah ah ah ah ok. Eh, ó di. wọ́n ní bí nǹkan bá ṣe ń lọ ni ẹ jẹ́ kí ààrẹ ọmọ mọ̀. ó di ó di alright. kì í ṣe pé tí ẹ̀ńtọ́já mú gbálẹ̀gbẹ́ àwọn tí ń darí wa tí wọ́n máa bi àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ àti àwọn tí wọ́n jọ ń darí pé. alpha alpha are we, are we still in government. Ani, ah, no problem. <laughs> no problem o. Ah, we are still in charge. ẹ̀yin gangan ni ayé ń fẹ́. ẹ̀yin la ayé ń fẹ́ o. sórí ọ̀pọ̀ àwọn olórí ẹni ẹ̀kọ́ ni wọ́n jẹ́ lọ́dọ̀ àwọn aráàlú àmọ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn ò mọ̀ sọ fún wọn pé ìlú ń fẹ́ mi lóyè nìyí hmm. pé hmm. ẹ̀yin ni ìlú ń fẹ́ lóyè ìlú ń fẹ́ mi lóyè nìyí ọlọ́run kó sàmọ̀ sàánú èèyàn ni. àwọn ọmọ darin máa bá sẹ̀rẹ̀ <laughs> lọ iṣẹ́ rẹ̀ máa ń tẹ̀ wá àwọn wo ni wa. ohun tí ń kọrin ní tẹ́lọ́rùn torí ti ọgbà kó tó kó mi tó kò lè kọrin tábà yìí kí lídà náà mọ̀ ju nǹkan sí ẹgbà ẹgbà bàbá. <laughs> oh my god àdúgbò yes ní ìta gbangba ìwé ìròyìn Vanguard fún tòní Nnamdi Kanu ní hmm, hmm, kò sí wàhálà ẹ rò pé ọ̀rẹ́ mi kọrẹ mi ìrẹ̀wẹ̀sì ò sì mú mi ìdájọ́ ilé ẹjọ́ ọ̀rọ̀ sọ̀rẹ̀ bọ́báyà ìta gbangba Vanguard fún tòórọ̀ yìí. ok ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà ló tún wà nù ìwé ìròyìn ní àárọ̀ tí ò níyì lórí ètò ìdìbò fún ipò gómìnà ní ìpínlẹ̀ èkó ilé ẹjọ́ tó ga jùlọ wọ́n ní wọ́n sì fọ́ lẹ́rán báyìí náà pé àwọn ò tí ì ṣetán táwọn ó gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ tí ń bẹ́lẹ̀ ọ̀hún fún yíyàn tí wọ́n yan sanwó-olú gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èkó. ẹ máa retí àyípadà rere tí ìjọba mi ó mú bọ̀ fọmọ nàìjíríà lọ́dún tí ń bọ̀ yìí ẹ máa ẹ bẹ̀rẹ̀ sí gbúròó gbọ́ ẹ gbélé gbọ́ iṣẹ́ rere ntí tí Bọ́lá Tinubu ààrẹ Nàìjíríà tó sọ fún ọmọ Nàìjíríà nu ìròyìn hmm. yẹn ń bẹ ní ojú ìwé karùn-ún The Nation lóòrọ̀ yìí. plea bargain èyí tí wọ́n sọ pé ju díẹ̀ lẹ̀ kábọ̀ wò ó ṣe tí ó tún wọ ìlànà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Fágbèmí ó ti sọ̀rọ̀ èyùn mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Lateef Fagbemi oníṣẹ́rí plea bargain lè tọ́ra pálawọ̀ ẹ̀ka ètò ìdájọ́ òun àmọ́ jẹ́ kí owó tí wọ́n bá jí gbé kó tètè padà hmm. gẹ́gẹ́ bí ẹ ṣe kọ sínú òwe ìròyìn láàárọ̀ yìí. bẹ́ẹ̀ bá ń wá agùn lóye bẹ́ẹ̀ rí ọ̀dọ̀ wa lọ́wà EFCC ti ké síta gangan pé ń ní akóló wa o àìbámọ̀ bí ẹ bá béèrè ẹ̀ délé tẹ̀ rí ìròyìn yẹn ń bẹ ní ojú ìwé kẹfà ìkẹfà The Nation tààrọ̀ yìí ní òwúrọ̀ yìí bákan náà ẹ láǹfààní láti gbọ́ àwọn ìròyìn léyìí tí ó jẹ́ ti ìròyìn ìrọ̀lẹ́ ayé ọ̀pọ̀ káàkiri ní òwúrọ̀ yìí ẹnìkan sì ti sọ̀rọ̀ báyìí wípé fífún tí wọ́n fún àpò àsùn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n fún lọ́rùn pé kó wọ́ ọmọ jáde láwọn àkáǹtì kan sọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni tó ń gbà tá a bá ti sún kàn kò sí ní tó lè ṣe ju pé wọ́n mọ̀jẹ̀ wọ́n ráyè àti ná owó mọ́ o freezing Ọ̀yọ́ government accounts our last option. kàbíyèsí. wọ́n ní àwọn tí wọ́n ti jẹ́ alága gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀. tọ́ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard fún ti ọ̀rọ̀ òní a rí ìròyìn ń bẹ o wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé àwọn ọmọ Nàìjíríà ti ké síta nǹkan ń ṣe wá o àrí náírà ná o bẹ́ẹ̀ náà lẹgbẹ́ òṣìṣẹ́ tá a mọ̀ sí labour bá ní a a a àìsí náírà níta yìí ọmọ nàìjíríà ò lè gbà á lè gbarú kínní ìta gbangba Vanguard ni wọ́n sì kọ sí. alright o àwọn tó jẹ́ ẹgbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ ga ti polytechnic wọ́n sọ̀rọ̀ o wọ́n ní owó rádaràda èyí tó ṣe pé wọn ò mọ san déédéé yìí ló ti jẹ́ kí àwọn pàdánù bí ọmọ ẹgbẹ́ àwọn tó ti ń lọ bí àádọ́ta. ok bó bá wojú aago rẹ bó bá sì ń ṣiṣẹ́. wọ́n ní yorùbá culture is dying o. àyẹn ṣe bá aṣọ lànà. aṣọ lànà náà ṣe lọ́ọ̀kan lọ́sọ̀. nàìjíríà tìbò náà tó ti kọ́ báyìí efcc ní àwọn ó gbé ìjà lọ ká àwọn èèyàn náà mọ́ ní ẹsẹ̀ kùkú grassroots. àkàlẹ̀ kan ah, àtúnwì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ọ̀dà <laughs> ìgbìmọ̀ afọbajẹ ní ilẹ̀ ìgbìrà hmm. wọ́n ti sọ̀rọ̀ o hmm. wọ́n ní èèṣe sọ́kùnrin wa tán lù ní kèésáyé o fóbìnrin láti jẹ òhìnáyì tilẹ̀ ìgbìrà. kábíyèsí olódùmarè hmm. kábíyèsí. pé sọ́kùnrin tán lù ní. all right. Mm aago mẹ́wàá àti aago mẹ́sàn-án kò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a lọ sí ojú ọjà bá a bá padà dé àwọn ìròyìn ń bẹ ńlẹ̀ ní kẹ̀tíkẹ̀tí tá a fẹ́ kà sétí gbọ̀yìn tàlàyé tàlàyé sì ni pàápàá ẹ̀lẹ́ńbẹ̀hùn ajá balẹ̀. ajá balẹ̀ ilé ìyáyò bọ̀dá àdìsá ẹ dákun ẹ jẹrin ni ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣeun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀ yẹn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí. wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń London Villa Estate three hundred thousand naira ni wọ́n ta plọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wọ́ nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o tí ẹ̀ gbọ́n kínní iná. mọ̀ndọ́bílà ẹ̀sẹ̀. My name is Dr. Yinka Ayefele. Design bricks homes and properties àwọn ni mo endorse o àti sófó so ti wá gbọ́ báyìí. wàláì mo fọ́ ẹ dẹ́kun fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks ẹni tí ò mọbi tẹ́gbẹ̀ tí ń gbé ńlá yóò sáré kú ni bẹ́ẹ̀ sì níbẹ̀ yọ̀bà rẹ́ni bálà ọ̀là kì yá kankan congratulations ìlú ìbàdàn ẹ kú oríire aladdin ti wọlé báyìí lálejò yes it's game changing season with e-commerce revolution company the one and only aladdin it's time to join the presentations of the biggest e-commerce in the world live in the brown roof city of ibadan capital of oyo state pẹ̀lú aladdin wàá rajà pawó ojúmọ́ yes kẹ gbọ́ mi dáadáa wàá máa rajà pawó sápò ara rẹ lójoojúmọ́ aladdin pẹ̀lú àrọ̀ ọ̀tọ̀ àwa gangan ni fàlàdára ò tí ì jà jẹ́ kí n já ẹ kẹtẹjọ tó bá fẹ́ jásán nípa aladdin máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ àròtọ̀ yìí lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí twenty first december twenty twenty three láago méjìlá ọ̀sán ní mof twenty one event center adeoyo ring road ibadan yes you heard me right attend this special training for free on thursday twenty first december twenty twenty three by twelve pm at mof twenty one event center adeoyo ring road ibadan for more information call oh seven oh five five six four two nine five one eléyìí kì í ṣe sogúndogójì o ìran ìṣòwò ní jèrè ìwọ náà wá kó nínú ìdókòwò yìí kí o jèrè rẹ Pete. From Monday to Sunday, I dey walk up very hard. When my body no tranga, I go take on a dog. Because I no fit sit down they look away. I must to hustle to meet my target, yeah. Every day, in case your body they pain you, people headache they worry you. But I don't paracetamol, go make you well again. But I don't paracetamol, go make you well again na don paracetamol go make your body Be good for papa but na too good for mama headaches pain fever sabi for all people handle oh. take ibonadors sabi them command for your body one time Now bondo chemical Industries limited maker of obonababe they do am bonador They for pharmacy store and patent medicine shop when near you but if your body no sharp after three days go see your doctor bonador They knock out headache pain and fever fast. Vangie! Hey, who would you want to get a gift for? Of course, my husband. My boss. I'm a party at work. You know now. Of course, my wife, grandma, and my sister. My girlfriend, of course. Oh boy, now my girlfriend now. <laughs> Vine Gifts got you covered always. Get amazing gift items for your family and friends at affordable prices. HNC London shirts, we've got you covered. Corporate gifts, designer perfumes, we've got you covered. Exotic home decor, ties, beds and cufflinks, we've got you covered. Bags and jewelries, households and toys, men accessories, designer wristwatches, Swiss laces and fabrics and more. We've got you covered. Delivery service also available to your doorstep. We are just a call away. 0803 401 9283. 0803 401 9283. Visit us at number 3 Uliyoli Way off Favors Bus Stop, Bodija Ibadan. Shop C43 Coco Mall Shoprite, Dubai Ibadan. Or Ulukumeji Bus Stop opposite IGC Grammar School, Akobo Ibadan. Vine Gifts, page setter in gift items. òkun ọ̀sán ru wọ́n ń pariwo ariwo kíni wọ́n ń pa wọ́n ń pariwo ìyàtọ̀ concept níbi tí wọ́n ti ń ta ojúlówó fóònù lóríṣiríṣi charger original earpiece earpod headset power bank flash drive memory card pẹ̀lú àwọn èròjà laptop lóríṣiríṣi bẹ́ẹ̀ sì tún ni oore ọ̀fẹ́ wà láti ra fóònù irúfẹ́ èyí tó bá wù yín kẹ́sì máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ẹ wá gbọ́ láti àkókò ìlọ fún ti pọ̀pọ̀ sísìn ọdún bó ti wù kọjá kẹrà lọ́dọ̀ wa kéré tó bẹ́ẹ̀ ti náírà lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́mọ̀ fẹ̀bùn ṣèfàjẹ́ tẹ́sí máa gba five percent discount lórí gbogbo ọjà tẹ́ ẹ bá ti rà ìyàtọ̀ concept tó ń ta ojúlówó fóònù àti accessory wà ní shop seventeen and eighteen Fọlákà Plaza gate bus stop Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí zero eight zero thirty two ninety two fifty eight thirty nine ìyàtọ̀ concept lónìí sọ fún yín pé ẹ máa dà wìtìwìtì bọ̀ wá rajà gbogbo ọdún lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo bàbá kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni ìdè rush báwo ìwé ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm mẹ́ńjẹ̀bú ilẹ̀ màálù fánítsọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà tán gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bíi wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùn òjọ̀ kan adẹ́rẹ́pẹ̀kẹ́ ni àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ṣeré tasiya dáhùn èwo lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọ́dún lékenke lékenka ẹ wá wọ̀ yìí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ rẹ tó tẹ green bíi ti maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yìí dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo ìwé káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ yẹ fótò papọ̀ ẹ̀yin òbí ọ̀hún lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ẹ̀ka ìjọba lọ́kùn òjọ̀kan àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹn tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. PG twenty twenty three. Iṣu àwọn tó máa ń kún fún ìyanu ọlọ́dọọdún yẹn. Nínú ìjọ CSC Eagle Sings Assembly. Àkòrí ìtọ́dún yìí. Jesus of Nazareth. Jésù ti Nazareth, ti Nazareti, ó ti ràn mí lọ́wọ́, ti Nazareti o. Jésù ti Nazareti yóò tún ṣiṣẹ́ agbára. Nípasẹ̀ pé ẹ̀. Kó lò fún ìgbẹ́ níbi omi pòjìpò. Lórí pásítọ̀ Joseph Akíákadé o. Kó tó jáde ní twenty twenty three. Gbogbo ọ̀rọ̀ àlẹ́ àlẹ́ ogun. Bí àṣẹ àti agbára nínú orúkọ Jésù fẹ́ pa Lord. nípasẹ̀ pé olólórí àwọn ìránṣẹ́. Reverend Edward D. Alabi. Prophet Julius Ayotunde. Prophet Timothy Oyekunle. Pastor C. Ọláyà. Àwọn olórí ẹ̀mí Bukola Akadéṣẹ́wọlé Jésù. Ayọ̀dé Oyewọlé Ṣòro Ayémídìtọ̀. Bukki Praiser. Eagle Spices. Pastor Joseph Akíakíadé Baba Igi. Wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù. Látọjọ́ Monday twenty five. The Sunday thirty first December. Rékọjá sí twenty twenty four. Láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́. Gbogbo Mercy Eagles Assembly láti ìwò tàbí olódó bó ti ṣe ìwọ́rọ̀ ìyànà church ńlílàdì ní ẹ̀ máa bọ̀ gbogbo èèyàn ló máa sá testimony. Jingle bells jingle. jingle all the way your number one ogbonge store foodco get to to Yan una christmas time don't come with plenty happiness join body with our gidigba deal chivita hundred percent juice now, just seven hundred and forty-four naira ninety-nine kobo coca-cola pack of twelve two thousand four hundred and ninety-nine naira ninety-nine kobo and we summer you with taste of christmas with Olandia evaporated milk one ninety gram with just three hundred and ninety-nine naira ninety-nine kobo pure heaven wine red grape seven fifty mil two thousand four hundred and ninety-nine naira ninety-nine kobo ààbò kò tán síbẹ̀ o ìfẹ́ hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá ààbò from twelve thousand five hundred naira make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira this promo runs from Wednesday thirteen go reach twentieth December terms and conditions dey o grab your awoof goodies make the celebration dey spin and roll <laughs> kelele. Merry Christmas more than conqueror àjọ aṣẹ́gun lọ. everybody look pààrọ̀ owó nìbàdàn ejege sátani láyé oníkòjìpé ènìyàn fẹ́ fọ́ yángayángá sọnù torí tẹ̀jà gúnṣẹ́gòdì ọ̀run fẹ́ ṣe gẹ́gẹ́ bó ti ń ṣe látẹ̀yìn wá nínú ìsọjí ìta gbangba milẹ̀ títì tí ọlọ́jọ́ méjì ọlọ́dọọdún two days crusade èyí tí ẹni tí ń gbénu ọ̀run pàṣẹ ìgbékalẹ̀ rẹ̀ fún pásítọ̀ yomi adélóye ti land of refuge evangelical ministries ẹjọ́ aṣẹ́gun lọ mọ̀dà kọ́ńkọ́lọ̀ làkúrí tọdún ní jésù ṣètò àti dá onídẹ̀sọ́ di aṣẹ́gun pátápátá ìdúdúlọ̀kọ̀ òjòkó ẹ̀rí alágbára mọ́tì ní ìsọjí ìta gbangba yìí jáde ọjọ́ thursday twenty one eighty friday december twenty two lẹ́ẹ̀kú mọ́ni ìrọ̀lẹ́ ọjọ́ méjèèjì evangelist kojú jọ́sìn rẹ̀rẹ̀ lẹ́kùn babatunde etí èkó lórí ẹ̀mí ni ọlọ́run máa tẹnu wọn ṣiṣẹ́ agbára tọdún ni nígbà tí pásítọ̀ yomi adélòye ó máa gba gbogbo ènìyàn lálejò ibi tí ó ti máa wáyé ní abẹ́sẹ̀ street balógun area ẹ̀rọ̀rọ̀ yẹ́rọ̀ kun lójú ọ̀nà igbó olóyin ìbàdàn ó kò fẹ́ máa wà ní barak junction ilé ìpín tó tà ní sango àti lọ́jọ́ máa pè zero seven zero one nine seven three seven eight five one top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún àní nínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà ní iléeṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtì kàbìtì ìjọ tó mọ̀ pé o tún top success nínú oṣù ember kó o sì tún ampa tẹ̀ tí wá lọ́fà. babambari ẹ̀ ní tẹ̀dínwó ìdá ọgbọ̀n. ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí lóná. ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi margesson cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé wúrà kó. ẹ̀túyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ìmọ̀lẹ̀ tí ó dórí òkè àfínà mountain of fire ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí wòlíì olúborí yóò mọ̀ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀ bẹ́ẹ̀ àdúrà ti ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ́ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀ bákan náà ní iṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà sí rere omi orí ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn ọ̀pọ̀lọpọ̀ sí ọlọ́run ló ń darapọ̀ mọ́ wa ó lọ lọ́wọ́ báyìí ó láti oṣù dìsẹ́mbà january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lẹ́lẹ̀ yìí o ẹ zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ dẹ́. kálùlù kálùlù kò dijó kálùlù kò dijó kápẹ́dé kò dòrò. èrò ọ̀yà wa àlùjọ yìí ó dúró. ìròyìn àwa ìròyìn tún gbà yíyàtọ̀. ẹ wá tún gbà. <laughs> ẹ tún gbà rẹpẹtẹ. ìka yìí fẹlẹ tún di olóhùn arin kékeré jáyé sóyè kì í tán lé aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń gbọ́ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀. ayé fẹlẹ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe tìyẹ dákun má bọkàn jẹ mọ́. ayé wa ládùn ó gbàgbó yá ọ ìbágbọ́ wá dára fún wa. bẹ́ẹ̀kún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ dandan. ohun sínú ọ̀làdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí constellation ni. àfi bí ẹni pọ́lá ń lò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìfọlá ti di bàbí má bà bẹ̀. bàbí má bà bẹ̀ bàbí má bà bẹ̀ bàbí má bà bẹ̀. ọgbọ́n tún yọ ọ̀rọ̀ kò sí yọ ọgbà gẹ̀rẹ́ lẹ́yìn yọ fọ́fọ́. àlùjọ tó kí pọ́npọ́npọ́ ó gbọ́nà àrà yọ ó ń kilẹ̀ gbègbè mílẹ̀ tìtìrín lẹ̀ dòdò ó ń sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló fún tó ń tà tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ má bọ̀ ní corporate office wa the music house ilé orin challenge ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six one zero six seven ẹ tún lè stream tàbí tàbí kẹ́ download ẹ̀ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀ tó ń gbọ́ ní wìtìwìtì ló ń tà. ìmọ̀ tó bá pàdé tí ìrìn ayọ̀ mi wá níbikíbi táwọn ayọ̀ mi wá níbikíbi táwọn olóore mi wá. ajá balẹ̀. aago mẹ́sàn-án ti lù. ó gbélé. E. ó ti gbélé. E. aago mẹ́sàn-án gẹ́rẹ́gẹ́. bí a ṣe ń bẹ̀rẹ̀ àjà àbálẹ̀ abọ́ládé jí á sí àwọn èèyàn wa ń gbẹ́rẹ́ pàkọ́ o pé léyìí tó kù bí <laughs> ọjọ́ mẹ́rin péré ló mọ̀ kú. tí kérésìmesì tí baba kérésì wa ó padà sí Ísírẹ́lì tó ti wá fàájì wa ń fẹjú láti bí ìjẹta òun fàájì baba kérésì Fresh FM tiwantiwa àti blast iwa ń fẹ kẹkẹ. kò sì ní í fọjọ́ kankan kún. Ah, ah, kò fọjọ́ kun o. kérésì kọ́la ni ọ lọ. alẹ́ àìsùn ni ń lọ. ok alẹ́ àìsùn ni ń lọ. ok ntọ́já sí pé tí ọba tí ìwà kí wọ́n máa bọ̀. ẹ ń bá fẹ́ ẹ ń bá gbìyànjú àti wá ní ọjọ́ àárọ̀ kérésì gangan eléégún ló wá wò. àìrọ àwọn àwọn àìsí ìgbéégún lọ́dọ̀ ti wà ní àná àwọn ìgbéégún <laughs> a ní kí Samuel ò gbégun èrú mọ́ ntọ́ wa wò lọ́jọ́ kẹsì láàrin ìsìn sí ọjọ́ sẹ́ìdè tí í ṣe àìsàn ọdún ẹ káwọn ọmọ yín wá ẹ̀yin náà ti rí pé no be lie ẹ sì ti rí pé no be abracadabra gbogbo wọn ò jẹ tán wọn ò jẹ tèé láṣẹ ní ẹ jábọ́ sí gbangba wálíà kájẹ́káyé orí bọ́ bá ń pé ọlọ́run rí ọ jẹ́ kéèyàn rí ọ mm. ẹ rí i pé à ń gbé e sáfẹ́fẹ́ mm. lórí tiwantiwa radio one oh six point five lórí blast fm ninety eight point three àti fresh fm ìbàdàn one oh five point nine là ń tẹ́ pẹpẹ báwọn èèyàn ṣe ń jẹ báwọn ọmọ ṣe ń soríire tí wọ́n ń kóríire bá bàbá àti ìyá wọn nípa aráfò ìdíje oríire tí wọ́n sì ń jẹ onírúurú ẹ̀bùn ńláńlá ẹ̀yin ọ̀rùn tí ń bẹ ńlẹ̀ yìí náà ọ̀rùn tí ń bẹ ń sánmọ̀ ọ̀tá sọ̀ọ́gbẹ̀ ẹ kó àwọn ọmọ yín máa bọ̀ á ti bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀mi àti abọ́ládé ṣe ń gòkè bọ̀ ní ìsìn láti rí i pé àwọn ọmọ ti ń dé ẹ̀yin náà ẹ ká àwọn ọmọ yín òbí àtàlágbàtọ́ eyín olẹ́gbẹ̀ẹ́ hmm. kan ẹ̀yìn December tonic tí ó ti jáde láti jọ ajé Monday consolation Yínká Ayéfẹ́lẹ́ tí Yínká Ayéfẹ́lẹ́ records tí ó ń tà ní wìtìwìtì káàkiri àgbáyé ẹyin challenge wà lórí ẹ o kìí ṣe challenge tọ̀nà mọ̀lẹ́tì kìí ṣe ti kìí ṣe challenge ẹgbẹ́ wa ní à is a challenge consolation challenge yes okay. <laughs> ẹ a ti ní first chorus wọn ti gé monday. ọ̀dà pé lọ́sàn-án àná òkìkí wọ́n ti sọ ntọ́jọ bẹ́ẹ̀ lórí atẹ́gùn. so ó ti ní bí wọ́n ṣe. yóò sì dùn kéèyàn lọ kópa ń bẹ̀ ah, wọ́n ti sọ fún yín ọwọ́ tẹ́ gbé bí wọ́n ní ọwọ́ gẹ́gẹ́ ní ṣáájú jó kẹ́ lọ wọ ọwọ́ òun. <laughs> ó ní ó ní ibi bẹ́ẹ̀ ṣe jùrù so mm. ẹ bá ti gẹ́ ẹ̀tì ẹ̀ àwọn ẹ̀bùn ńláńlá àtẹgbẹ̀lẹ́gbẹ̀ owó oníyínká ayéfẹ́lẹ́ gangan àti yínká ayéfẹ́lẹ́ records òun náà ni wọ́n fún ẹ̀yìn tí ẹ bá ẹ kàn táàgì yínká ayéfẹ́lẹ́ lórí tiktok ẹ táàgì Yínká Ayéfẹ́lẹ́ lórí Facebook ẹ táàgì ẹ lórí Instagram tí ẹ bá ti ya fídíò pẹ̀lú orin tí wọ́n gé máa ń bè yẹn ẹ jù sí ẹ̀yìn ẹ àmọ́ bó ṣe lọ ojoojúmọ́ títí di bí ọ̀sẹ̀ méjì sásìkò yìí ni wọ́n mú yàn ẹ̀ ń bá ti tí àwọn èèyàn bá ti dìbò fún sọ́pọ̀ ti lọ yá ti ilé kọsọdún kò sí pọnrẹrẹ kéèyàn wá sọ pé mo ti ṣe lẹ́ẹ̀kan tó ṣe lẹ́ẹ̀kejì o lè ṣe lẹ́ẹ̀kejì o lè ṣe lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ni ta ló ń wà torí eré mọ́ kánlẹ̀kùn èèyàn náà. mo sì sọ fún eh, olórin fúnra ẹ̀ mo ní eh, ọ̀gá orin sí àwọn ará nulẹ̀ náà lè ṣàlẹ̀ ṣe ṣàlẹ̀ jóná bẹ́ẹ̀ ni mo ní chief compo ṣe chief composer <laughs> wọ́n ní a lè kópa mo ti wá bẹ̀rẹ̀ rìhásà ọ̀dọ̀ tèmi. all right ẹ wá já <laughs> ẹ já lọ sínú ìròyìn eh, Ògbómọ̀ṣọ́ la fi bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ògbè hunlé kò tó hun tà báyìí ìlú Ògbómọ̀ṣọ́ ta sánsán ní àná o tó ṣe pé tìlù tìfọn òun náà ni tonílé tàlejò tí wọ́n rọ́gìrì tí wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ Township Stadium níbi tí ọba tuntun tí wọ́n ti tẹ́wọ́ gba ọ̀pá àṣẹ báyìí hmm. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ń bẹ̀ lánàá láti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ìjọba láti gbé ọ̀pá àṣẹ fún Ṣọ̀ún tuntun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ gbajúgbajà ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ilé ṣojú wọn o nígbà tí gómìnà Ṣèyí Mákindé tó gbé ọ̀pá àṣẹ lé ọba Àfọlábí Gandhi Ọláoyè òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta lọ́wọ́ gẹ́gẹ́ bí sọ̀hún kọkànléní ogún tìlú Ògbómọ̀ṣọ́ ètò ìgbà ọ̀pá àṣẹ yìí iná ni ó jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ìkànnì àwùjọ ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ o ẹni tó ti wà ní ipò igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀sínbàjò wọn bẹ́ẹ̀nbẹ́ mínísítà fún ètò ìròyìn tẹ́lẹ̀ rí alhaji lai mohammed òun bẹ́ẹ̀nbẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun sẹ́nitọ̀ isiaka adeleke sẹ́nitọ̀ adémọ́lá adeleke isiaka wọn kọ mm-hmm. gbogbo isiaka ni ìwé ìròyìn ẹ̀yìn tẹ́ láàárọ̀ yìí ẹ dẹ kini kíni ọmọ kí wọn pè ná printers devil. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni taipo isiaka ni gómìnà àkọ́kọ́ tẹ́lẹ̀ rí ní sẹrùbà wọn hmm. àbúrò wọn. ló fi da akóníròyìn gan ọmọ current. ó ṣe bó ṣe yẹnu <laughs> èmi yẹn ti rọ́ọ̀lù náà tó gba sẹ́nitọ̀ adémọlá adélékè ní jackson àwọn ni ọ̀nà àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti deputy governor ti ìpínlẹ̀ kwara hmm. ọ̀gbẹ́ni káyọ̀dé alábí pẹ̀lú gbogbo ìkànnlú níbi tí wọ́n pàtẹ ètò yìí sí ní. Si, pápá ìṣeré ti Ògbómọ̀ṣọ́ ní àná òde yìí gómìnà Ṣèyí Mákindé ńgbà tí ó mọ̀ ń sọ̀rọ̀ wọ́n sọ fún gbogbo àwọn tí wọ́n jọ du oyè yìí pé àsìkò oníkálukú yóò dé nígbà tí ọlọ́run ọba tó bá kọ̀ pé ẹ̀yin tó wù náà pé irú ipò yìí kọ́ bọ́ sí ọwọ́ yín àmọ́ tí kì í ṣe ọwọ́ yín lọ́jà mọ̀ ẹ jẹ́ kí a gbà pé bó ti wù ọlọ́run ọba ìní ṣe ọlá rẹ̀ àwọn ẹjọ́ tẹ́ ẹ gbé lọ sí ilé ẹjọ́ ẹ lọ gbà padà ẹ lọ gbà padà kẹ́ẹ̀sì jẹ́ pé kájẹ́ kálàáfíà kó lè ba àjọba ni kí kábíyèsí fẹ̀dọ̀ lérí òróró kọ́mọ bá ìṣàkóso ìlú lọ gómìnà ṣèyí mákindé ó tẹnumọ́ wípé kí gbogbo ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí ó lóun sì nírètí o wípé ńgbà tí ó bá fi di òpin ọ̀sẹ̀ tí à ń lò lọ yìí àti ọ̀sẹ̀ tí ń bọ̀ gbogbo ẹjọ́ tí ń bẹ ní kóòtù làwọn tí à ń gbẹ́jọ́ lọ bẹ̀ wọ́n làwọn ò ṣe ẹjọ́ mọ́ gómìnà wa fi kínní kún ọkàn kún ọ òní tóó wọ́n ní àìkéré àmọ́lẹ̀ ìbínú ìjà lè yan onílèjà oníta bá wá rẹ́ nìkẹ́ni o nínú àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn ti lọ sí ilé ẹjọ́ yìí tí wọ́n bá ní àwọn ọ̀gbọ́ àrọwà tí gómìnà ṣe sí etí àwọn ìjọba ń bẹ láàyè ara rẹ̀ àjẹ́ pé ìdà àjọba àwọn náà wà á lóní o kí àlàáfíà ọ̀sà lè ba àjọba ni wọ́n ní àdúrà tí gómìnà lòun ṣe ń bẹ̀ lánàá ni pé irú tó ṣẹlẹ̀ nínú òlú kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ò fẹ́ kí irú ò ṣẹlẹ̀ ní ògbómọ̀ṣọ́ wọ́n ní ẹjọ́ náà wọ́n fà títí títí tí fún odidi ogún ọdún pọ́nbélé nẹ́gbẹ́ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n pàpà yọ kábíyèsí ni wọ́n ní lónìí olónìí yìí o kò sí ọba kankan ní ìlú ọ̀hún wọn dákọ̀ ìlú ọ̀hún o hmm. àmọ́ àwọn tó mọ̀ ọ́ mọ̀ wọ́n ní kò wá sẹ́ni ó jèrè ẹjọ́ ọ̀hún ọba tí ọyọ kò jèrè ẹ̀ ń tán lọ ilé ẹjọ́ wọn ò jèrè kankan ó ní orí àpèrè kábíyèsí ọ̀hún olóṣòfò títí di àkókò tá a wà ní ó wá sọ fún kábíyèsí tuntun pé gbogbo ipò àti ìrírí yín èyí tẹ́ ẹ ní ẹ lò ó fún ìrẹ́pọ̀ àti ìdàgbàsókè ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kẹsì rí pé àwọn nǹkan ó bẹ̀rẹ̀ sí ní gbéra sọ tó ń dọ̀tun ní àkókò yìí nì nígbà tí kábíyèsí tí wọ́n mọ̀ sọ̀rọ̀ kábíyèsí ọba láòyè wọ́n béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ lọ́kùnrin àti lóbìnrin láti jẹ́ kí ó ìtàn ń wòye lọ́ọ̀kan yìí kó lè bá a di ṣíṣe fún ìdàgbàsókè ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ní ìran táwọn ń rí yìí fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ní nǹkan rọ̀ sọ̀mù àlàáfíà ó sì jọba ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ti gbé kalẹ̀ táwọn sọ yabata ni ẹ̀ sílẹ̀ kọlọ̀ ń ràn lọ́wọ́ láti lè jẹ́ kí ó ṣeé ṣe ni ọ̀ pé ṣùgbọ́n pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ àti àlejò tí ń bẹ́ńbẹ́ wọn náà nígbàgbọ́ pé ọlọ́run ó tì àwọn lẹ́yìn bó ti tì àwọn lẹ́yìn láti tayọ nínú iṣẹ́ tó gbé ka àwọn lójú níwájú gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run láwọn ilé ìjọsìn gbogbo fún odidi bí ọgbọ̀n ọdún àti àwọn iṣẹ́ kọ̀ọ̀kan táwọn náà ní káàkiri táwọn sì ṣe àṣeyọrí ń bẹ̀ àwọn èèyàn míì tí wọ́n tún wà níbi ìjókòó ọ̀hún láti rí igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ eh, Báyọ̀ Lawal àti igbákejì gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ahmed gbàdámọ́sí mínísítà fún eré ìdárayá sunday dare zakios adedeji àti sẹ́nitọ̀ abdulfatai buhari tó fi kan mansoura sumonu kábíyèsí ọ̀ní tìfẹ́ náà bẹ́ẹ̀ ọba adéyẹyẹ ògúnwùsì olú ti wọrí ọba ogiame àtúwàṣe olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí ọba lẹ́kàn balógun wọn bẹ́ẹ̀ Ti ẹni tí í ṣe ọba tajudeen ajibola tí wọ́n wá ṣe ojú fún wọn wọ́n ní olúwo ti ìlú ìwó ọwà ń ọba abdulrasheed akànbí emir ìlọrin zulu gambari àti ọ̀ràngó ti òkèlá ọba abọ́lárìn ìròyìn ọ̀hún ó tún kù ẹ̀ẹ́fẹ̀ẹ́ kan tó kù sí àní ògbómọ̀ṣọ́ ta sánsán lánàá torí pé wọ́n gbé ọ̀pá àṣẹ fún ọba tuntun kábíyèsí ọba àfọlábí gandhi ọláoyè òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta. tọ́ ó ti ti ògbómọ̀ṣọ́ dé jẹ́ a lọ sí ìpínlẹ̀ Rivers Fubara ti sọ̀rọ̀ ó ní ẹ wo kò sí tó dàbí àlàáfíà o ẹ jẹ́ kàlàáfíà ìjọba ká parí gbogbo àwọ̀ ni o torí kò fi sí ní tá à ń fìjà ṣe ìròyìn yẹn tó mórin òbí lẹ́nu pé àjọ ìjà mi ti yá ti yá ti yá àjọ ìyá mi ti gbó òun náà la bẹ̀rẹ̀ báyìí gómìnà Siminalayi Fubara sinmi níláyé fùbárà ti sinmi ogun lánàá àná òde yìí náà ló ké sí gbogbo èèyàn tí wọ́n jẹ́ ará àtọmọ bíbí ìpínlẹ̀ Rivers pátápátá pé òun ti fa aṣọ ọ̀jà ya o láàrin òun àti Nyesom Wike gómìnà àná tó gba bàtà àṣẹ lẹ́sẹ̀ rẹ̀ tóun náà sì bọ́ tó ń ṣèṣàkóso lásìkò yìí kó tó a di pé bàtà ọ̀hún tó wá ń ta fùbárà lẹ́sẹ̀ báyìí láti ìgbà yìí wá bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ní igun méjèèjì ìyẹn san Wike ẹni tí í ṣe mínísítà olú ìlú ilẹ̀ wa ti gómìnà lásìkò ní ìpínlẹ̀ Rivers ni wọ́n ti ń bára wọn wọ́n tí ọ̀dà nípa bí agbo òṣèlú bó ṣe ń lọ sí ní ìpínlẹ̀ Rivers kódà kíní ọ̀hún kan àwọn aṣòfin ṣe ìrántíṣẹ́ ìgbàgbé wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ wó ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Rivers lẹ́nu lọ́lọ́ eléyìí tí wọ́n ní gómìnà tuntun ọ̀hún tí ó pa àmọ́ ńgbà tó dàná wọ́n ní fúnra gómìnà Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers òun náà ló kéde pé ẹ wo kò sí ìfarajìn eléyìí tí ó pọ̀ jù láti lò fún láti fi fààyè gba àlàáfíà ìdí sì rèé tí òun fi gbé ìgbésẹ̀ akin ọ̀hún kì í ṣe tójó tàbí tìbẹ̀rù wọ́n ní Fubara tó sọ fáwọn tọ́rọ̀ kàn nídìí wàhálà tí ó ti ń rúgbó bọ̀ látìgbà yìí wá òun náà ló sọ fún wọn pé nígbà táwọn àgbààgbà mọ̀jẹ̀ ọ̀bàjẹ́ ìlú tí wọ́n ti jókòó nítòbí ìnàbí láti yanjú gbogbo dúkùú yìí òun náà sì ní òun já mi ń bẹ̀ nígbà tó kúkú jẹ́ wípé kò sí tí ìjà òkùnkùn bí náà bíi ìbọn àtọ́ta ni kò sọ́mọ rí nínú ìbọn ọjà lòun fi ní ó ti rẹ̀ jà ẹ ká já mi lórí ẹ̀ ká mọ béèrè àníyàn lọ ní ràbájì gan àti ní serere wẹ̀rẹ̀rẹ̀ agbo òṣèlú ní ìpínlẹ̀ Rivers wọ́n ní ṣe ní gbóná janjan láti bí ọjọ́ bíi mélòó kan kó tó di pé wọ́n wá pe igun méjèèjì pé kí wọ́n ṣe àdéhùn àlàáfíà láàrin wọn àdéhùn yìí ta ti ráwọn àgbààgbà ló fàpẹrẹ àwọn àgbàlagbà òṣèlú bíi gómìnà ńgbà kan àgbà kan ní ìpínlẹ̀ Rivers Rufus Ada George wọ́n ní ara àwọn mọ̀jẹ̀ ọba jẹ́ ìlú ní ìpínlẹ̀ Rivers tí wọ́n jọ jókòó ètò alálàáfíà dé ọ̀hún nu àmọ́ kinní kan tún ṣẹlẹ̀ o wọ́n ní bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ tí wọ́n ń sọ ọ́ bọ̀ àwọn àgbà mọ̀jẹ̀ ọba jẹ́ tó bá wọn jókòó jókòó ìfẹ́gun òtòlótò wàhálà ọ̀hún wọ́n ní wọ́n fọn mú o wípé àà iṣẹ́ tí wọ́n mú jẹ́ láti Àbújá látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu pé òun ni wọ́n fi yanjú gbogbo wàhálà yìí iṣẹ́ ọ̀hún bó ṣe bọ́ sí etí ọ̀tún àwọn lọ́gba tí ò sì jáde fótó nítorí wípé àwọn gbọ́ ni àwọn ọgbà pé wọ́n sọ pé ara kọ̀ǹdíṣàn tí ààrẹ Bọ́lá Tinubu tó gbélẹ̀ fún igun méjèèjì tí ń pàtàkóró gan òun náà ni pé kí wọ́n gbàgbé ẹ̀ ìdájọ́ ilé ẹjọ́ kan eléyìí tí ó ti kọ́kọ́ dá alága ilé ìgbìmọ̀ asòfin spíkà ńbẹ̀ ẹ̀ẹ́dínsìn èhí edison èhí tí ó ti kọ́kọ́ dá mọ̀ gẹ́gẹ́ bí alága speaker house wípé ẹ kí wọ́n gbàgbé yẹn kí wọ́n pa wòdà táwo ṣe ah àwọn àgbààgbà pàápàá lábẹ́ gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ rivers rufus ada george ní a kí ni ààrẹ ń bá wọn irú kí ni wọ́n bá wọn tra ìkẹ́ bí ìgbà tí ààrẹ bọ́lá tinubu àti àṣẹ tí wọ́n fi ránṣẹ́ sẹ́hùn bí nígbà tí wọ́n pa àwọn fẹ́ yanjú ìjà bí ìgbà tí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ ka eyín ọ̀kan ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà bí ìgbà wọ́n suspend the constitution ṣé bílé ẹjọ́ bá pàṣẹ ṣé ẹnikẹ́ni ẹnikẹ́ni lórílẹ̀ àlàyé nàìjíríà ilẹ̀tọ́ láti yí àṣẹ ilé ẹjọ́ ni àbí ṣé ẹ̀ka aláṣẹ executive ti wá ní agbára àti máa yí àṣẹ ilé ẹjọ́ dànù báyìí ah bó bá jẹ́ tìyẹn if na play make dem stop am o wọ́n korojú báwọn ò fẹ́ rú àṣẹ báwọn àmọ́ gbà tí fùbárà tí ó padà tún ọ̀rọ̀ sọ so níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde convocation ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀ tó wáyé ní fásitì tí wọ́n ti ń kọ́ nípa àmọ̀ ìjìnlẹ̀ ẹ̀ka ètò ìlera University of Medical Sciences tí ń bẹ ní Obio Akpo Local Government ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí ẹni àyẹ́sí pàtàkì ńgbà tọ́rọ̀ kan gómìnà láti bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ ó ní mo kí yín o a kú oríire ayẹyẹ tá à ń ṣe lónìí ẹ jẹ́ n kọ́kọ́ mẹ́nuba ìṣẹ̀lẹ̀ tọ́lẹ́yìn náà mọ̀ pé ń fẹ́ mẹ́nuba ẹ jẹ́ n kọ́kọ́ mẹ́nuba ìṣẹ̀lẹ̀ lágbo òṣèlú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers báyìí o fapẹ̀rẹ̀ ẹ̀yìn náà ti gbọ́ pé kì í ṣe tuntun pé èmi àti gómìnà àná tí í ṣe mínísítà báyìí ní olú ìlú ilẹ̀ wa a jọ ń fa àwọn nǹkan kan àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ẹ ṣàmọ́rú nǹkan yẹn àmọ́ èmi eléyìí mo ti sọ pé ó ti tó bá a bá pé ó tó onílù àsìnmi àìdákẹ́ onílù ní mú kàbùkù èmi ti já mi níbi wàhálà mo sì mọ̀ pé gómìnà àná náà àwọn náà ti gbójú ń bà kò sí ìfarajìn kankan eléyìí tí ó le jù àbí tó tóbi jù láti fi mú kí àlàáfíà ó jọba fúndì èyí èmi ti gbà wípé kàlàáfíà ó ká sì mọ bá eré àníyàn so ẹ n tí mo fẹ́ sọ òun náà nù o wọ́n ní ìròyìn yẹn ó ń lọ ní rẹ̀rẹ̀ mú ó ń lọ ní rẹ̀rẹ̀ mú ojú ìwé karùn-ún Vanguard lẹ́yìn òòlù àti wàá lọ gba balance ẹ̀ tọrọ pọ̀ mọ kankan tí alright ẹ jẹ́ kémi náà mú eléyìí kí n kà á sí yín létí o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn Nigerian Tribune ní àárọ̀ òní o wọ́n ti gba àwọn èèyàn nímọ̀ràn pàápàá àwọn tí wọ́n bá súnmọ́ ibùdó agbára lórílẹ̀‐èdè nàìjíríà pé ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ ààrẹ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìkàn láwùjọ ẹgbẹ́ òṣèlú APC tí ń tukọ̀ ìṣàkóso lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ kí ààrẹ ọmọ bí ìlú ṣe rí ẹ jẹ́ kí ààrẹ ọmọ bí nǹkan ṣe rókè lára aráàlú o kọ́mọ̀ jẹ́ pé nǹkan tó bá fẹ́ gbọ́ nínú aṣọ rọ̀ nìkan lẹ́ẹ̀mọ̀ ọ̀rọ̀ sí létí tí ọmọ dùn mọ́ o ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀sínbàjò ó ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ní wo ìṣàkóso tí ń bẹ níta yìí pàápàá tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú all progressives congress wípé ẹgbẹ́ yìí ni gbogbo ojú ń wò ó kí ọ rọra tẹ́ ò lórí àga ìṣàkóso wọn nítorí pé wọ́n ti ní àwọn àmúyẹ kan tí wọ́n ní lẹ́rù ọkàn tó jẹ́ kí wọ́n dìbò fún ẹgbẹ́ òṣèlú APC síwájú sí i ọ̀jọ̀gbọ́n Ọ̀sínbàjò ló ń sọ̀rọ̀ náà jáde lánàá òde yìí ni o níbi tí wọ́n ti ń fi ìwé kan lọ́lẹ̀ ìwé tí wọ́n kọ látàrí ẹgbẹ́ òṣèlú APC àti bí òṣèlú ṣe ń lọ láti gbàdégbà ẹni tí ó kọ ìwé ọ̀hún òun náà ni ẹni tó ti wà ní ipò igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ ní àríwá Saliu Lukman ẹni tó wá sojú igbákejì ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọ̀gbẹ́ni Láolú Àkàndé níbẹ̀ ló ti sọ ọ́ wípé ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ni ló sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá di ipò òṣèlú mú pé kí wọ́n dákun dábọ̀ wọ́n má gbàgbé o àdéhùn tí wọ́n bá aráàlú ṣe kó tó rí pé wọ́n bọ́ sí ipò àṣẹ. ó ní ó mọ̀ rántí wípé àwọn èèyàn ọmọ wojú wa láti lè bá a jẹ mọ̀kúntùn ti ìjọba àwa àwa wa lórílẹ̀‐èdè nàìjíríà ó ní gbogbo ojú nísìn bẹ lára ẹgbẹ́ òṣèlú APC ńgbà tí ó jẹ́ pé ẹgbẹ́ mi ní ìṣàkóso ṣe bí ẹgbẹ́ yìí ìlú wà lórí àga ó ní wọ́n ń wo gbogbo àwọn àtìmọ́ṣepọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ̀ tí wọ́n sì ń rò ó mọ ẹgbẹ́ yìí lára ó ní síbẹ̀síbẹ̀ ọkàn wọn ò ní kó ń bẹ̀ gbogbo ohun tí ń bẹ lọ́kàn wọn wọ́n fẹ́ kó di mímúṣẹ ni gómìnà tẹ́lẹ̀ náà bákan náà ní ìpínlẹ̀ èkìtì dókítà káyọ̀dé fáyẹ̀mí ìgbà tó náà tó máa gbé ọ̀rọ̀ tiẹ̀ kalẹ̀ ó pàrọwà ni fún gbogbo àwọn èèyàn tó bá jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú apc tó di ipò kan tàbí míì mú pé ẹ dákun ẹjọ ẹ máa fi ọwọ́ tọ́ ààrẹ wa nígbàkúgbà tẹ́ ẹ bá láǹfààní láti lọ rèé bá sọ̀rọ̀ kẹ́ ẹ jẹ́ kí ọmọ nàìjíríà kí wọ́n máa gbóòórùn pé ẹ ń bá ààrẹ sọ̀rọ̀ pé borí ṣe ń tọmọ nàìjíríà tí nǹkan ń roke lára ọmọ nàìjíríà torí pé gbogbo àwọn ìlànà tí ìjọba gbé kalẹ̀ yé kọ̀sẹ́ni tí ó fara gbà ju àwọn aráàlú náà lọ ni àti nǹkan táráàlú bá ń wí ẹ jẹ́ kí ààrẹ ọmọ gbọ́ ké tí ààrẹ kọ́mọ̀sì dì sí i ó sọ pé inú mi dùn pé alága àpapọ̀ fún ẹgbẹ́ wa ó kúkú jókòó ó náà ń gbọ́ mi ní ìsìn ó ní ó yẹ kí ẹni táwọn wò kì í wòran ni o torí wọ́n ń wò wá àwa náà wá gbọ́dọ̀ wòran ó ṣe àlàyé pé ẹgbẹ́ yìí ló yẹ kí a máa gbé àwọn ìta àti sọ faraàlú pàṣẹ ká máa gbé e lárugẹ tọ́wọ́ àdé pé ẹnìkan ọba fẹ́ gbàgbé ọ̀rọ̀ àjọsọ ẹ̀fọ́ tọ̀ pé ee ẹ hmm. dákun ń wí ẹ mọ̀mọ̀ jẹ́ ká gbàgbé o torí wípé bọ̀pẹ̀ bọ̀yà á kò ní ipò yìí ó ní kọ́ máa jẹ́ pé àwọn nǹkan ọ̀kan tí ẹ mọ̀ pé yóò dùn létí ààrẹ lẹ́ẹ̀ máa sọ sí létí hmm. ní aṣọ villa níbi tẹ́ ẹ tilẹ̀kùn mọ́ sí gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ ni o ó ní not what he is hearing in the villa where he is locked up ibi tẹ́ ti ti wọn ò sì tilẹ̀kùn máa rẹ o ṣùgbọ́n ẹ̀mọ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ mi máa ń sọ̀rọ̀ wọn kàn sọ̀rọ̀ ni tí wọ́n á lè tilẹ̀kùn máa rẹ ni ó ní gbogbo apátápátá lakúkú ti di pòṣèlú mú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí a sì mọ bí ṣe rí lára èèyàn tẹ́yàn bá ti wà níbẹ̀ ó ní alága ẹgbẹ́ wa èyàn Ganduje ó ní ẹ wà ń kalẹ̀ wọ́n náà tiẹ̀ ti ka ìwé rí ṣe é wá rí ó wá pọn dandan fún gbogbo àwa tá a wà nú ẹgbẹ́ òṣèlú APC àtàwọn táwọn tó kọ ìṣàkóso lẹ́lẹ́kàǹkà láti wọ́ọ̀dù títí dé ìpínlẹ̀ títí dé òkè báyìí pé a lè bẹ̀rẹ̀ kò tí ì pẹ́ jù àwọn àtúnṣe tó yẹ ká ṣe láti jẹ́ kí ó kọ wa kájú ó túbọ̀ mọ́ dáa sí ni wọ́n ní Dr. Abdullahi Umar Ganduje ẹ sì ń gbọ́ mi o bẹ́ẹ̀ sì jókòó wọ̀ nígbà tí ó wà tó máa sọ̀rọ̀ lórí bí àwọn èèyàn ṣe fẹ́ máa bu ẹnu àtẹ́ lu ẹni tọkọ ìwé ni àbálà àkódànù àìkó alábàádànù ó ní ẹ tiẹ̀ gbóhùn tí alóore sọ náà ó ní sẹ́ẹ̀rí ẹni gan tọkọ ìwé ó náà ti wà ní ipò director general progressive governors forum tẹ́lẹ̀ rí èyàn gómìnà èkìtì ó ní sẹ́ẹ̀rí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń gbọ́ àbí tẹ́ ẹ ti rí nínú ìwé ẹ má jẹ́ ká bu ẹnu àtẹ́lu lukman tọkọ ìwé yìí ẹ jẹ́ ká gbóhùn alóore ìtọ́kọ ọbẹ̀ ni ẹ jẹ́ ká ṣe àkíyèsí sẹ́ẹ̀rí salimon lukman gangan ó sọ ó ní tí ń bẹ nínú ọkàn tó ń fi kọ ìwé ni pé láti tara wa jí ká mọ́ sùn gbàgbé náà ni ó ní tẹ́ńbà ti ríyùn ó ló ti tàn ó nítorí pé o ti wí làwí àìpé o ti lówì èmi ti wí tèmi yìí ọkàn tàwa jí náà ni sínú òwe. Hmm. gbé messenger lẹ messenger ni ọmọ hmm. náà gbà apc yahoo hmm. message locked up locked up english kì í ṣe bàbá pé <laughs> àwọn tí a yàn sípò àbí tí wọ́n ń darí wa pé wọ́n wà locked up kì í ṣe pé wọ́n tì wọ́n mọ́lé ni wọ́n sọ locked up sáàárín àwọn tó ń gan yàn tira. bẹ́ẹ̀ni nítorí pé <laughs> wọn ò ní ìtọ́ yọ ọmọ wọn ò ní jẹ́ ọmọ. wọn kò gáìdì. Hmm, wọn kò gáìdì fún ni tó pé tẹ ẹ bá ń sọ fún o lè jẹ́ pé ìjọ àlọ́ mójútó nù kò ní mójútó náà láwọn fẹ́ jẹ. ọ̀pọ̀ àwọn olórí ò mọ ti ń ṣẹlẹ̀ lẹ́yìn òdì lẹ́yìn ìgànnà wọ́n ti mọ odi yí ká à ń lọ sí ojú ọjà a padà ó bá a bá padà dé inú ìwé ìròyìn The Nation ní ti máa ka ọ̀kọ̀ọ̀kan àwọn àwọn ìròyìn tí ń bẹ ń bẹ. ajá balẹ̀ ajá balẹ̀ náà bára ẹni bala ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtílẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bóníyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn lọ́rùn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn ọlọ́run adébóyè kò fipá kan dáwọ́ iṣẹ́ dúró gbogbo ènìyàn máa bọ̀ wá pàdé ọlọ́run olùràpadà bàbá ayérayé tó lágbára láti rani padà kúrò lọ́wọ́ gbogbo ajogun àti dojúkọ sínú ìyè ayérayé àti ìfọ̀kànbalẹ̀ tí ò lóṣùwọ̀n ẹ wá gba àṣẹ ìrọ̀rùn lópin ọdún látọwọ́ ikọ̀ àti ìríjú ọlọ́run alààyè bàbá wa ẹni ọ̀wọ̀ pásítọ̀ ea adébóyè tìjọ redeemed christian church of god bàbá ń bọ̀ wá sílùú fìdítì lọ́jọ́ kejìlélógún oṣù kejìlá lọ́dún twenty twenty three ìlú fìdítì ó gbàlejò ìfarakínra ọ̀tún pẹ̀lú ìríjú ọlọ́run ní gbangba pápá ilé ẹ̀kọ́ ọmọ fìdítì grammar school láago mẹ́jọ àárọ̀ níbi àkànṣe ètò ọlọ́dọọdún tí a pè ní ẹ jẹ́ kí a lọ pẹja let's go fishing àkòrí ètò tọdún yìí ni bàbá ayérayé ìwọ náà máa bọ̀ wá gbà fàmì òróró yàn tún lọ́wọ́ bàbá ayérayé àtolùràpadà gbogbo ẹ̀dá ìdè ajá ogun aṣá ìfòyà òní símá ìgbàlà gbígbó sì jẹ́ tiwa aago mẹ́jọ àárọ̀ lólùràpadà wa ó ti máa ṣe àṣepé iṣẹ́ nínú ayé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn olùgbàlejò ìjọ redeemed christian church of god ọ̀yọ́ province seven ọ̀yọ́ lábẹ́ region forty two jesus embassy ìbàdàn. gbogbo ènìyàn agbègbè ìjọba ìbílẹ̀ àfijó ìjọba ìbílẹ̀ àtìbà ìjọba ìbílẹ̀ ọ̀yọ́ west àti ọ̀yọ́ east. torí yín ni ó. time for you to achieve success and the foreign proficiency program is now. Join the success train at Edu Consults 95 and above in TOEFL 7.5 and above in IELTS 220 and above in GRE 600 and above in GMAT 1400 and above in SAT as well as 28 and above in ACT. You can achieve all these through our online class, one-on-one class and conventional class arrangements. Achieve your goal with Edu Consult Foreign proficiency programs. Visit EduConsult today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashiborija Junction, Bashoru, Ibadan. Telephone 081 354 30382. Edu Consults. Together, we soar with pride. yìnyín yẹ olúwa ọba tó dá wa sí ògo yẹ ọlọ́run fún ìfẹ́ rẹ sí wa. ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born. fún èyí tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìnàjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ yìí fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road Ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ Israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀ olóyè dọ́tọ̀ látúndí ìsúgbàwá aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ kàkàtì yóò joyè ààrẹ balógun máyégún ilẹ̀ ìbàdàn ilé toko gbogbo ìlú ti ń rọ́ tùkù kẹ̀kẹ́ ewé oyè àmọ́rí o ojúlówó ọmọ ìbàdàn ni bàbá olóyè tuntun kúlù ló kàn fa ti pẹ̀lú agboolé bàbá yìí ń bàdàn àṣàwálé látẹ̀ndà ìbàdàn nílé ìyá tó bí yín lọ́mọ. ẹ̀hẹ́ ó wá yaba yìí ló joyè chief doctor latunji yusuf lawal aláṣẹ àtolùdarí iléeṣẹ́ kakati ó joyè ń bàdàn ààrẹ balógun máyégun ilẹ̀ ìbàdàn lọ́jọ́ sátidé december twenty three ọdún yìí ààfin olúbàdàn ni ó ti wáyé o àwọn lọ́balọ́ba lóko lóko ọ̀tọ̀kùlú jákọ̀jákọ̀ ló ń bọ̀ ìlú ìbàdàn ń mè tìtìtì bàbá olóyè tuntun olóyè dr latunji yusuf lawal aláṣẹ àtolùdarí iléeṣẹ́ kakati eighteen ńlárẹ̀ balógun ilẹ̀ ìbàdàn tuntun tí ó jẹ́ lábẹ́ kábíyèsí ọba dr sẹ́nẹ́tọ̀ mahud ọlálẹ́kan àlí balógun kejì olúbàdàn ilẹ̀ ìbàdàn chief dr ọlátúnjí yusuf lawal kakati bàbá olóyè tuntun ewé oyè amọ́rí o ó tún ti yá o gbogbo ẹ̀yin èèyàn ẹ jẹ́ àjọ ṣó. ẹ bá mi ké hallelujah. àṣálẹ̀ orin eléyìí tá a pè ní alẹ́ hallelujah hallelujah night sí ìjọ christ apostolic church power of his voice ministry international ilé àánú ọdún ọ̀nẹ́lẹ́wẹ́ ìbàdàn níbi tí àwọn olórin ẹ̀mí yóò ti máa gbóhùn sókè kọrin ẹ̀mí sọfèrè di bọ́ǹbù dáná yógun èso kó tún yẹn gá ẹ jẹ́ ìjọ gbégbé ọpẹ́ wọdún ọdún tuntun nígbà tí àwọn olórin ẹ̀mí bíi màmá bísí aláwìyé àlùkò babatunmise lady evangelist sade taiwo olúwa lónìí Bisi john ìránṣẹ́ ọlọ́run olùṣọ́ àgùntàn ọmọnìyí john olúwa tó wojú ní olùgbàlejò báwa prophet ẹsẹ̀ àlùkò ní olùgbàlejò àgbà friday ọjọ́ kejìlélógún oṣù kejìlá tá a wẹ̀ gangan ni on the twenty two látago mẹ́jọ alẹ́ ilẹ̀ mọ́gbẹ̀rẹ̀ ìjọ wà ní one CAC Ilianu street Liberty Academy road off Akala expressway Odùọ̀nẹ́lẹ́wẹ́ Ìbàdàn níbi àṣálẹ̀ orin hallelujah tọdún yìí tèmi kò ní sọ̀rọ̀ ṣe o lórúkọ Jésù. hallelujah. gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ níṣẹ́ lọ́dà bíi abc. pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. bóòrùn ràn minimini aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́sẹ̀ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three. Christmas Cantata 2023. The Choir and Orchestra of Christian Church International, Ibadan and Environs present Christmas Cantata 2023. Kérésìmesì dé o. Gbogbo akọrin ti ìjọ Christian Church International, Ìbàdàn àtàgbègbè ẹ̀ ló ń fi tìfẹ́tìfẹ́ pè gbogbo ènìyàn síbi ìpàtẹ orin àti àlùjó láti sàmì ayẹyẹ ọdún Kérésìmesì 2023. Holding at the Cathedral of Christian Church International, Olórunṣogun Akọ́rọ́ Road, Ìbàdàn on Sunday 24th December 2023. Time 10 a.m. prompt. Ministering His Lordship Bishop J.O. Oyelade JP, Chairman, Board of Trustees of the Church, and other ministers of God. All are cordially invited to come and share the joy and blessings of Christmas with us, and you will never remain the same again. Amen. Amen. Announcer, Christian Church International. Amen. Amen. Ah, ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lálẹ́ hù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìṣọ̀lá GRA phase two agribus manata ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ ẹ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì yìí a sì tún ṣe a sì ń ta bullet proof blocks tí ò nílò àti ra ọ̀dà inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ lè pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tébọ̀ wọ́n gba ọ́fíìsì n ó tún rajà níbẹ̀. ìmọ̀lẹ́dẹ́ òkùnkùn paradà ẹ ó yè gbogbo ènìyàn. wákàtí náà ti dé tọ́lọ́run alààyè fẹ́ bí ayé gbogbo wò. nínú ìpàgọ́ oṣù kejìlá ọlọ́dọọdún annual december retreat ẹlẹ́ẹ̀kẹtàdínlógún irú rẹ̀ lábẹ́ àkòrí ìmọ́lẹ̀ ńlá the great light. ọlọ́run alààyè ti ṣe tán láti tan ìmọ́lẹ̀ sí gbogbo abala òkùnkùn ayé onígbòjìgbò. ìwọ ni kó o má sọ nígbà tó pé èèyàn ń gbáre pẹ̀lú gbogbo ìṣètò bẹ̀rẹ̀ láti december twenty one títí di sunday december twenty four twenty twenty three nìdí a máa já ìmọ́lẹ̀ àtàn òkùnkùn àṣà òmìnira dé lábẹ́ àwọn ìránṣẹ́ pastor johnson olúlíy díẹ̀ jùlọ apọ́sù joshua dàpọ̀ prophet samuel jésù yínká pastor joseph olúwọlá jìmí àwọn olórin ẹ̀mí evangelist ọpẹ́yẹmí olúṣọlá evangelist gbémisọ́lá látà glory ọjọ́ thursday ìpàdé aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday àti saturday aago mẹ́sàn-án àárọ̀ àti márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ sunday làṣekágbá láago mẹ́sàn-án àárọ̀ ó yá èrò wìtìwìtì lójú jesus discipleship ministry yejide junction nítòsí st grammar school mọ̀lété ìbàdàn ìmọ̀lẹ̀ pastor olúṣọlá emmanuel ayọ̀délé lólùgbàlejò ìmọ̀lẹ̀ dé lórúkọ jésù fún dominira. Here is a good news for you and your household. Ìròyìn ayọ̀ rèé fún ọ àti ẹbí rẹ you have a child of age zero to twelve with dental defect. bẹ́ẹ̀ni àbí a ti wá gbọ́ pé o fún ọmọ rẹ ní oúnjẹ aládùn ìtọ́jú ara tó ń tẹ̀kọ́ tó péye. ṣùgbọ́n eyín ọmọ ò fẹsẹ̀ múlẹ̀ bó ṣe yẹ. the Rotary Club of Darwin, England and Rotary Club of Iyaganku, Ibadan, Nigeria have come again with their joint annual child dental mission. the twenty twenty three mission is centered on children with dental diseases which will be handled by professional dental personnel. this program commences on Wednesday twenty-eight to Friday second of December twenty 2025 from 9 a.m. daily. Venue Rotary Youth Center, Rotary Club of Yagoku Clubhouse, YMCA premises by Family Lucy Avenue off Joyce B Road, Ibadan. And guess what? It is absolutely free of any o. For more details, contact 07063087954 or 08052919698. Announcer or 8152222205. Àti kórede, àkórede, àti kórede àmúrẹwà àmúrẹwà ṣe má ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ̀rù. tí pọ́ǹpì concept develop that cares. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ń tẹ̀ síwájú láti ìkànnì alárààgbà ìdá yín fresh one oh five point nine ẹ ṣé o fún ìfarabalẹ̀ àti àtìlẹ́yìn yín gbogbo gbà fún ètò àjàbalẹ̀ àti ìkànnì fresh fm gangan tó fi mọ́ gbogbo ètò wa ti ń lọ lórí ìkànnì yìí ojú ìwé karùn-ún the nation ni ẹ bá mi dé báyìí o èmi ti wà ń bẹ̀ o ó ẹ bá mi ń bẹ̀ àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ yìí àjọ efcc ni wọ́n ti kéde pé iṣẹ́ ti dé ọmọ aláṣejẹ báyìí àáyá àwọn ti bẹ́lẹ̀ òbíárí òun náà lọ́rọ̀ ìgbógun ti wà bàjẹ́ láwọn ìjọba àbílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àjọ EFCC láti pàṣẹ alága wọn ọ̀gbẹ́ni ọlá olùkóyèdé olùkóyèdé ló kó tóró níbi ètò ẹ̀kọ́ṣẹ́ ọlọ́jọ́ méjì two day workshop kan tó wáyé fáwọn ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí olùsọ̀rọ̀ pàtàkì àtẹni àyẹ́sí àtàtà níbi ètò ọ̀hún ńgbà ọ̀kan olú olùkóyèdé mm, olùkóyèdé àbò olùkáyọ̀dé méjèèjì wọn kọ síbẹ̀. olùkóyèdé wọn kọ olùkóyèdé ni ọlá olùkóyèdé wọn tún padà kọ ọlá olùkáyọ̀dé. ìgbà tí òye ẹni tó fẹ́ kọ́ nù <laughs> ọwọ́ akọ́lẹ̀ méjì ẹ̀mú tó bá wù <laughs> yín. ìkan correct <laughs> all right alága àjọ EFCC ọlá olùkóyèdé nígbà tí ń bá wọn èèyàn sọ̀rọ̀ níbi ètò pàtàkì ọ̀hún ó ní sẹ́rí àjọ EFCC àti gbìnàyà nínú iṣẹ́ láti gbógun tiwa bàjẹ́ ìwà kébékèbé àti jẹgúdújẹrá nílẹ̀ yìí gbogbo ẹ̀ka pátá làásìmọ́wọ́ bà ẹ̀ka tí àwa fẹ́ tanná ranmọ́ranmọ́ wò dáadáa lásìkò yìí òun náà ni ẹ̀ka ìṣàkóso ìjọba àbílẹ̀ a gbọ́ dáadáa wípé ìwà àbàjẹ́ ti wá jọba ó tún yàn jòyè tí láwọn ìjọba àbílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó fi jẹ́ pé bí wọ́n ṣe ń lu owó ìlú ní pọ́npọ́ tó yẹ kí wọ́n fi gbọ́ bùkátà ẹsẹ̀ kùkú bẹ́ẹ̀ náà ni wọ́n ń darí owó ìlú gbabi tí ò yẹ bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń ṣèjọba báṣubàṣu láwọn ìjọba àbílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àwa ò wá ní lajú wàhálẹ̀ níwájú òfin kí tàlùbọ̀ kò wọ́ ló fà á tá a fi wá amúṣẹ́ ṣe dáadáa ìwádìí àjọ EFCC níbi iṣẹ́ ìdàgbàsókè dé láwọn ìjọba àbílẹ̀ nàìjíríà ni pé àwọn èèyàn ò tiẹ̀ rí èrè ìdí ìjọba àwa ara wa jẹ kankan bíi ti wulẹ̀ ọmọ ní àwọn ìjọba àbílẹ̀ nàìjíríà tó fi jẹ́ pé ńṣe ni gbogbo nǹkan dá yáwó láwọn kanṣu àti lẹ́sẹ̀ kúkú níbi tí ó jẹ́ pé káàkiri àgbáyé àti nílẹ̀ adúláwọ̀ ẹsẹ̀ ìjọba àbílẹ̀ ni ojúpọ̀nà tí máa ń mú ìdàgbàsókè bá ìlú bẹ́ẹ̀ ni àmọ́ ní nàìjíríà tiwa ó dàbẹ̀ ń pé òdì àdá ni gbogbo nǹkan fẹ́ dì ní ẹ̀ka ìṣàkóso ìjọba àbílẹ̀ àjọ EFCC ní <laughs> kí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ àtàwọn tọ́rọ̀ kàn nídìí ìṣàkóso ìjọba àbílẹ̀ Nàìjíríà kí wọ́n máa múra àwọn o àwọn ti bẹ̀rẹ̀ sí ní ké sáwọn tọ́rọ̀ kàn gan lẹ́sẹ̀ kòkó báyìí àwọn ó jọ ṣe iṣẹ́ gbígbógun ti wà bàjẹ́ àti àjẹbánu burúkú burúkú eléyìí tí ò jẹ́ kí iṣẹ́ ìdàgbàsókè kó yá kánkán láwọn ìjọba àbílẹ̀ ìròyìn ẹni pé yóò ṣeé ṣe o ojú ìwé karùn-ún The Nation fún tòun. ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Èdó níbi tí ẹni tí í ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ Èdó Shuaib Philip ló ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé Ọbaṣẹ́kí fojú mi rí èèmọ̀ mọ́jọ́mọ́ tọ́lọ́kàn ni gbákejì gómìnà ní ìpínlẹ̀ Èdó Philip Shuaib ó ti sọ ọ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń fi fara jìn nítorí kí ìpínlẹ̀ Èdó kó lè bá a tẹ̀síwájú ọ̀ ó ní tí wọ́n sì jẹ́ gàba lé fọ́pọ̀lọpọ̀ ìgbà ó ní àmọ́ kí ni kóun ó ṣe ó ní òun jẹ́ ọmọ tọ́lọ́kàn ni ọ̀ ó ṣe àlàyé pé gómìnà Godwin Obaseki ó sì wà í kánná mọ owó oṣù òun àti àwọn ẹ̀tọ́ fún bí odidi oṣù mẹ́fà Ṣùáìbù ló sọ̀rọ̀ yìí nígbà tí ó gbé ọ̀rọ̀ kalẹ̀ níbi tí wọ́n ti ń sí ọ́fíìsì tuntun ní iléeṣẹ́ àwọn òṣìṣẹ́ oníròyìn ní ìpínlẹ̀ Ẹ̀dó ó wá ṣe àlàyé pé wíwá tó ń wá sínú òṣèlú ó àwọn kó lè bá a dáa ni o ó lọ́pọ̀lọpọ̀ nǹkan lòún sì ti ṣe láti fi hàn àwọn èèyàn pé ní tòótọ́ o òun á sin ìlú ni kì í ṣe pé nǹkan wàá jẹun sí ìpínlẹ̀ èdò lọ́rùn ó ní ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé ìpòrò gánbẹ láàrin òun àti gómìnà ó ní fún odidi oṣù mẹ́fà owó tó yẹ kó máa wá sí ọ́fíìsì òun gẹ́gẹ́ bí igbákejì gómìnà gómìnà wa àkànnàmọ́ ni o gómìnà òfun ní ẹ̀tọ́ òun ó ní ṣùgbọ́n ó ní òun kàn tó ń lágbára sí ni pẹ̀lú gbogbo bí ṣe ń tẹ orí òun lòun yọrí sókè ó ní ìpínlẹ̀ èdò kò ní í bàjẹ́ torí pé ó bàjẹ́ tì ní ọ̀ ọ́ lọ́kàn wọn láti jẹ́ kí ìjọba rere kó wà ní ìpínlẹ̀ Ẹdó wíwá tó wá sídìí òṣèlú fún dáadáa ti ìpínlẹ̀ Ẹdó ni kì í ṣe fún ìmọ̀ tara ti òun nìkan ọ̀ ó ní ọ̀pọ̀pọ̀ àwọn nǹkan tó yẹ kó jẹ́ tọ́ ó ní kí là ń jẹ tí kì í tàn àfi ọ̀la ọlọ́run ó ní ṣe bí kí ìlú àwọn sálè bá náà ni abẹ́ kò wọ́n pariwo kankan látọdún 2016 tó ń ti ń bá a bọ̀ ó ní bọ̀ ọba ya ó ní ó kéde síta gbogbo ohun ojú mi rí tẹnu mi ò lè sọ ọlẹ́nu ọ̀sọ́ o ẹnu mi ọ̀sọ́ láìpẹ́ ẹ wàá mọ̀ pé a nítòótọ́ ẹni yìí ó ṣe é tẹ̀lé hmm. ó ṣe é pọ̀n lẹ́yìn rẹ̀ nínú ìgbà tí wọ́n kí wọ́n káàbọ̀ sí ibi ọ̀hún ẹni tí í ṣe alága àwọn oníròyìn ní correspondent chapel arábìnrin Nefisatu Yakubu ó sọ pé ọ́fíìsì àwọn tuntun táwọn wá sí yìí ó ní káyọ̀ ó lè bá a gba àwọn dáadáa láti lè ṣe iṣẹ́ takuntakun fún ìlọsíwájú ìpínlẹ̀ Ẹdó ni. ẹgbẹ́ àwọn ìròyìn ní mọ́ńbémọ́ńbé kẹ́ ẹ fi ọwọ́ ojú ìwé ìkeje The Nation ni mo wà ó ṣeé ṣe kó jẹ́ pé lásìkò tá a wà yìí inú òkùnkùn láti máa jẹ díẹ̀ kérésì o wọ́n ní ibùdó ìfúnná ọba lágbà tí ń bẹ <laughs> ní egbin wọ́n ní ìṣe ní gbin kẹ̀lẹ́gbin báyìí o nítorí pé wọ́n ó ti pa wọ́n ó ṣọ́ọ̀tì power plant ibẹ̀ òkùnkùn bírímù bírímù lẹ́yìn a sì ń wò lọ́ọ̀kan yìí àìwò ah, ní tó. tọ ọlọ́run ò ní fìyà jẹ wá àmín àmín kò ní tiwa sínú òkùnkùn ṣé mọ́ńbé ló àgbà mọ́ńbé kan náà tó wà wájú mi yàn án o. Hmm níbi tí ẹgbẹ́ àwọn tó ti jẹ́ alága àjọba àbílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ex algon chairman tí wọ́n ti ṣàlàyé rẹ̀ pé táwọn ò bá gbé ìgbésẹ̀ táwọn gbé lọ ilé ẹjọ́ pé kílé ẹjọ́ wọ́n bá wọn gbẹ́sẹ̀ lé àpò àsùn báǹkì mẹ́wàá tí í ṣe ti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kò sí nǹkan kan míì táwọn tó fẹ́ ṣe mọ́ náà ni ẹnìkan nú àwọn alága ọ̀hún ọ̀nàrẹ́bù ayọ̀dèjì abbas alẹ́sìnlọ́yẹ́ tí í ṣe alága ah, àwọn alága ní ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ rí agon chairman tó sì jẹ́ alága ìjọba ìbílẹ̀ olúyọ̀lé nígbà tí àwọn oníròyìn bá sọ̀rọ̀ ìlú wí ilé ẹjọ́ kan ilé ẹjọ́ gíga ní àbújá ni ó ti gbé ìdájọ́ kalẹ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá tá a wà yìí pé kí wọ́n mọ́ gbà kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́ láǹfààní àti mówó jáde nínú àwọn àpò àsun wọn kan ten bank accounts ní orílẹ̀-èdè nàìjíríà onídàájọ́ Ebong ti Abuja High Court náà ní ó pàṣẹ náà nínú ẹjọ́ àdátúndá lórí èyí tí ilé ẹjọ́ tó ga jùlọ tẹ́lẹ̀ tó ti pàṣẹ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé àwọn ẹni yìí wọ́n ní ẹ̀tọ́ lọ́dọ̀ yín ẹ fún wọn o àmọ́ ńgbà tíjọba tí ò sì rí tiwọn rò wọ́n ní ní ilé ẹjọ́ ni wọ́n tún fi tún eléyìí pa ní àṣẹ fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn Abbas Alẹ́sùlọ́yẹ́ ló sọ pé àwọn bíi mẹ́tàdínlọ́gbọ̀n nínú àwọn táwọn jọ ń jìjàgbara láti gbẹ̀tọ́ lọ́wọ́ ìjọba yìí ló ti dágbére fún ayé o ní kí wàá lè fẹ́ káwọn ó ṣe ṣé ẹ̀tọ́ àwọn káwọn ó juwọ́ sí pé kọ́mọ lọ náà ni ẹ wò ó ó ní ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú ìdájọ́ tí wọ́n tún dá yìí òun náà ní pé ó yẹ kí àwọn tí bá ń tukọ̀ ìṣàkóso wọ́n máa tẹ̀lé ìlànà nǹkan tí òfin bá wí àti pé kí wàá gàrú kọ́ mọ níwọ̀n fáwọn tí bá ń darí ìṣàkóso ìjọba Abbas Alẹ́sìn lọ́yẹ́ èyí ló sọ bẹ́ẹ̀ inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí. ẹ bẹ̀rẹ̀ sí ní rí ìjàsà àyípadà rere ìjọba lábẹ́ Bọ́lá Tinubu tá ń sọ Bọ́lá Tinubu gan ló sọ bó tiẹ̀ jẹ́ pé ẹnìkan tó lọ rèé sojú rẹ̀ gbẹnu sọ̀rọ̀ ló sọ̀rọ̀ ló kọ ẹni tó sì sọ náà ni a gbàgbọ́ pé ààrẹ sọ nígbà tí ń sojú ààrẹ Bọ́lá Tinubu níbi ètò pàtàkì kan eléyìí tó wáyé ní orílẹ̀-èdè wa Nàìjíríà olùdámọ̀ràn àgbà fún nídìí ètò ààbò síjọba nàìjíríà nuhu ribadu tó ti fìgbà kan jẹ́ alága efcc nígbà kan ìgbà kan nígbà kan ìgbà kan òun ló mà ṣàlàyé wípé lágbára lọ́wọ́ elédùà nígbà tí a bá fi rí ọdún tí ń bọ̀ tá à ń wò lọ́ọ̀kan yìí tá à mú nínú oṣù tí ń bọ̀ yìí ni o wípé ẹ ti bẹ̀rẹ̀ ọmọ nàìjíríà ó ti bẹ̀rẹ̀ sí ní rí ìjàsà ìṣerere orílẹ̀-èdè yìí lábẹ́ ìjọba bọ́lá tinubu no Nuhu Ribadu fi dá àwọn ọmọ orílẹ̀-èdè lójú pé ẹ̀yin gan ó ti máa rí i wípé ìmọ̀lára bí nǹkan ó ṣe dáa tó lábẹ́ ìjọba Tinubu ó ti ń fara hàn àmọ́ ńgbà tí a bá fi rí ọdún 2024 ẹ ti máa rí manifestation rẹ o English ọsọ fún gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò àtàwọn lọ́gàálọ́gàá lẹ́ka ààbò pé a dúpẹ́ o iṣẹ́ rere tẹ́ ẹ bá Tinubu bẹ̀rẹ̀ yìí a láyọ̀ kájọ sọ láyọ̀ ni o àsọ̀kalẹ̀ àǹfààní nídìí ìjọba tí Tinubu ń ṣe lọ àtàwọn tá à ń bá ṣe o nú ìrìbádùn kí ọ̀gá EFCC nú ìrìbádùn kí ọ̀gá DSS àtàwọn òṣìṣẹ́ DSS àtàwọn òṣìṣẹ́ EFCC ó kí ọmọ ológun ó ní ààrẹ ló ní kí yín o kí n ṣe yín ní pẹ̀lẹ́ iṣẹ́ tí ń rán mi ni mo mú jẹ́ àti iléeṣẹ́ ológun iléeṣẹ́ ọlọ́pàá ọlọ́pàá àánú DSS àjọ EFCC àti gbogbo ẹni ọ̀rọ̀ ààbò Nàìjíríà kàn a fún iṣẹ́ takuntakun ẹ̀yin náà ẹ lọ wo láti ìgbà tí Bọ́lá Tinubu ti dórí àlééfà ẹ lọ wo afẹ́fẹ́ àyípadà rere lẹ́ka ààbò tí ń ṣẹlẹ̀ ní gúúsù gúúsù Nàìjíríà south south ní gúúsù ìlà oòrùn Nàìjíríà south east àti ní north east èyí ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ south west tí í ṣe ilẹ̀ káàrọ̀ àjíire bí àtàwọn agbègbè tó kù ó ní ètò ààbò tí ń yàtọ̀ sí ti tẹ́lẹ̀ bá a bá ní tanra wa ìròyìn yẹn ń pé tọ̀ ọlọ́run ò ní jẹ́ kẹ́nu ọpẹ́ wa ọkàn o ojú ìwé karùn The Nation ni mo ti kà á alright ìròyìn eléyìí lọ́dà bí ìgbà tí èèyàn bá kó àgbàdo sínú ìgò tó di àwòmọ́jú fún adìẹ o ẹgbẹ́ NLC ló kan ìjọba àpapọ̀ ní kò pé èéṣe o téèyàn ò ní owó ní báǹkì tọwọ́ ẹni ò sì ní tó láti ná ẹgbẹ́ Nigerian Labour Congress ó ti di ẹ̀bi irú ọrùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti báǹkì àpapọ̀ ilé wa Central Bank of Nigeria fún pé bí wọ́n ṣe ń sọ pé owó wọn lóde ó wọ́n bí ìbọn o ṣe bí ọ̀nà òní díkádé ọmọ lè débi ẹ̀yìn rẹ̀ bá wà wọ́n ní owó téèyàn bá ní ní báǹkì ó ti di àwòmọ́jú báyìí o bí ìgbà tí adìẹ bá ń wo àgbàdo onúgò torí pé bẹ́ẹ̀ bá débẹ̀ agbára káká lọmọ nàìjíríà tí wọ́n fi ń rí owó wọn gbà jáde láwọn báǹkì wọ́n ní tẹ́ ẹ bá wá wò ó wọ́n ní òye kọjá àyè lélẹ́yìí láti jẹ́ kí ọmọ nàìjíríà kí wọ́n fa ìbínú yọ ààrẹ fún ẹgbẹ́ NLC Joe Ajaero inú àtẹ̀jáde tó fi sí ìta lánàá ló sọ pé ah, ah, eléyìí mọ̀ wọ́n tún jọ ni lójú ọ̀ ṣé ọrọ̀ ajé náà ní fi dẹ̀yìn débi pé kéèyàn ní nǹkan kọ́mọ́ lè débi nǹkan rẹ̀ ó ní bọ́ bá tẹ̀ síwájú jù báyìí lọ ẹ wo alámúmọ́ra jura wa lọ ẹ kàn rí i pé àwọn èèyàn fàbínú ó ṣeé ṣe kágbára ìjọba kọ́mọ́fẹ́ ká ìròyìn mọ́ńbé hmm. ni o ni mo lọ rèé kà á. tọ́ jẹ́ a tún lọ sí ojú ọjà bá a bá padà dé èyí tó ṣẹ́kù ajá balẹ̀ tí ń ni o. ajá balẹ̀. ajá balẹ̀. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. ó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. super day zero tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ilẹ̀ NAFDAC lù ló ń tẹ̀. àánú lẹ́ẹ̀kan sí tó parí ọdún twenty twenty three jésù ti kórè òpin ọdún dàálẹ̀ lórí òkè àánú prayer mountain of mercy district headquarters off odùsókù bus stop kìlómítà two ọjọ́ ìgbó olóyin road ẹ̀jẹ̀ gbogbo wa wá gbáre nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí tó parí ọdún nìí bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday ogúnjọ́ sí ọjọ́ friday ọjọ́ kejìlélógún oṣù kejìlá ọdún yìí mercy once again the december edition with a fee receive our praise o god of our father orí òkè àánú lolúwa ti fẹ́ fún ọ lẹ́sìn gbogbo àdúrà tó ti gbà tó rẹ̀ sí láti bẹ̀rẹ̀ ọdún bàbá ṣe ń dá ìyìn padà fún bàbá bẹ́ẹ̀ ló náà máa rọ̀jò òbùkún sọ̀kalẹ̀ aago mẹ́jọ òwúrọ̀ nípàdé tààrọ̀ aago mọ́kànlá alánìṣòro lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta níbi tí ọlọ́run ti máa lo ọ̀pọ̀ àwọn wòlíì àtolórí ẹ̀mí lady evangelist bùnmi òjò lady evangelist kẹ́mi bámidélé lady evangelist bùnmi akínlàánú omijé ojú mi lady evangelist dr esther gbẹ́kẹ̀lé pastor isaac abiara prophet aa olúwàfẹ́mi ọmọ bàbá aláṣẹ pé ń bọ̀ olùgbàlejò ní pastor isaiah o aládé ọmọ wòlíì orí òkè àánú prayer mountain of mercy district superintendent nípasẹ̀ àṣẹ arúgbó wòlíì prophet moses a aládéolú mercy once again december benediction. You are the next to testify. Jesus, I wait you. àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ adúpẹ́ ṣeun amọ̀rírì oore tẹ̀ ṣe. láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 080 9842 5876 Royal Guard disinfectant disinfectant, kill germs, ain't old. Oh, Ooh la la! Sacrifice of praise, ẹ̀bọ̀ pẹ́. <laughs> ìyẹn gan ni kókó àkòrí omi tuntun mega praise tọdún yìí pẹ̀lú àkànṣe ìsìn ọpẹ́ òpin ọdún ti twenty twenty three ó máa sọ kútú wọ̀wọ̀ nígbà táwọn olórin ẹ̀mí bíi evangelist bukola akínyadé sẹ́wọ̀lẹ̀ jésù yínká aláṣeyọrí evangelist elijah akíntúndé àti pásọ ìfẹ́olúwo dógíyàn bá forin àti ìlú gbé ẹbọ pẹ́ síwájú olúwa lọ́jọ́ thursday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tá a wà yìí ní gbàgede ilé ìjọba tó wà lágodi ńbàdàn láago mẹ́ta ọ̀sán oníwàásù lọ́jọ́ náà pásọ fẹ́mi emmanuel bó ti jẹ́ nìyẹn olùgbàlejò àgbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer dr olùṣèyí mákindé fnse jagunmólú ti gbogbo ilẹ̀ ondo omi tuntun mega praise twenty twenty three pẹ̀lú àkànṣe ọpẹ́ òpin ọdún ó máa rinlẹ̀ kílẹ̀ rin kíkín mi tìtì. FFX Field Treatment Concentrate bí yíyọ owó ìrànwọ́ orí epo ṣe mú àkùdé bẹ́ẹ̀ ètò ọrọ̀ ajé fáwọn èèyàn tí wọ́n ń lo epo petrol gáàsì àti dísù ọ̀nà àbáyọ ti dé Autotem Automotive Solution is offering you a fuel treatment concentrate that helps improve the quality of your fuel, prolong the life of your engine, and ultimately help you to save up to 50% on petrol, gas, or diesel. Fún yàtàyò tó ọdún yìí, ilé-iṣẹ́ Autotem Automotive ti ṣe àgbékalẹ̀ thirty percent discount fáwọn ilé-iṣẹ́ ńláńlá tó ń lo diesel àtẹ̀dínwó lórí FFX fáwọn tó ń lo petrol. Ilé-iṣẹ́ Autotem Automotive wà ní NCWS complex complex along Sango UI road Samonda Ibadan telephone zero eight zero seventy forty thirty two sixty one zero eight zero seventy forty thirty two sixty one FFX field treatments iléeṣẹ́ my daily choice láti orílẹ̀-èdè Amẹ́ríkà ló ṣe é. tó sún ní ọ̀run <laughs> alárùn ti gbẹ̀mí níjà kẹ́rù ọ̀bọ̀n níjà ó dé tàṣẹ tàṣẹ gbà agbára ìgbẹ́nujà sí gbẹ̀gẹ́ ńlá ṣe agbára ìgbẹ́nujà tíṣẹ́ ìránṣẹ́ sanctify word evangelical ministry nínú ìpàdé àdúrà ọ̀sẹ̀ mẹ́ta òru mẹ́ta ẹlẹ́ẹ̀kan lọ́sùn tọ́lárù ìpè rẹ̀fẹ̀n f ọmọdé ìjọsìn babatunjú kápásẹ̀ rẹ̀ láti máa gbani túni sílẹ̀ gbani níjà lọ́wọ́ agbára ìgbẹ́kọ̀ àwọn ìka ènìyàn tí múni rẹ̀ rù máa sọ kápákórí gbogbogbò ẹni ọlọ́run mi ò gbẹ̀mí níjà ní gbogbo ọjọ́rú wednesday kẹtàkẹtà sí friday kẹtà lọ́sọ̀ọ̀sù tọ́sù táwa yìí tó ti kọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán làkókò ìgbẹ́nijà tó wúrọ̀ tí sọ̀rọ̀ agbára ìgbẹ́nijà yóò sì máa wáyé láago mọ́kànlá àbọ̀ àṣálẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan two twenty five world evangelical ministries tó wà ní panadabode igbó òpópónà bí àdìo ìbàdàn níbi tó lọ́dún ti máa lu àwọn ikọ̀ rẹ̀ tí ó bá pẹ̀ jẹ́ reverend doctor f ọmọnìyí johnson Baba àti màmá tujuka pastor babatunde johnson àtàwọn ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run mìíràn ló ń bọ̀ ń zero zero thirty five eighty six sixty seven sixty six bọ́ọ̀ bá tilẹ̀ wà níbẹ̀ ó di dandan ọlọ́run ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lálẹ́ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìṣọ̀lá GRA phase two agribus stop manata ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì ọ́fíìsì yìí a sì tún ṣe a sì ń ta bullet proof blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tètè bọ̀ wọ́n gba ọ́fíìsì n tó rajà níbẹ̀ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá dọjọ́ alẹ́ nìkan fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTM e rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory Ọláògùn Òdìfẹ̀ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ọlọ́run ọmọwálé wá ṣàánú ayé mi. ọlọ́run ìpè prọfẹtẹsì olúfúnkẹ́ ọmọwálé jp ọlọ́run dèní goshen lankẹ́rù wíma seraphim church ọba tí sẹ̀gà dògo ó ń dúró de gbogbo ẹ̀yìn èèyàn nínú ìpàdé sẹ̀gà dògo tó parí ọdún àṣepẹ́lẹ̀ kò rí ti olúwa fún wòlíì rẹ̀ perfection ọba tó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rere láyé yìí láti bẹ̀rẹ̀ ọdún ó fẹ́ ṣe àṣeparí rẹ̀ nínú ìpàdé ọlọ́jọ́ mẹ́ta yìí gbogbo ìdáwọ́lé rẹ̀ ni yóò yọrí sí rere àdúrà tó ti gbà láti bẹ̀rẹ̀ ọdún wá kéré rẹ̀ olúwa fẹ́ fún ọ lórúkọ tuntun ọlọ́run ìpè prọfẹtẹsì ọmọwálé fẹ́ mú ọ lọ sí ìpele tó kàn kò tí ì bọ́w lọ́wọ́ orí o máa bọ̀ wá kẹ́kọ̀ọ́ ọlọ́run aláṣẹ pé sẹ̀gọ̀dọ̀gọ̀ nínú ìjọdẹ̀ ní goshenland kerubim and seraphim church tó wà ní aláyàkí sọ́gbẹ̀sẹ̀ street lẹ́yìn aroma itri àbáyọ̀mí bus stop ìwọ́rọ̀dù ìbàdàn bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kejìdínlógún sí ọjọ́ wednesday ogúnjọ́ oṣù kejìlá ọdún yìí ìṣòro ni lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta aago mọ́kànlá alẹ́ la máa pàdé níbi tí ọlọ́run ti máa a ayọ̀túndé àti ọ̀pọ̀ gbàdúrà fún láti bẹ̀rẹ̀ ọdún tí ó tẹ̀ ọ́ lọ́wọ́ máa bọ̀ nínú ìpàdé ìṣẹ̀gàdógó tó parí ọdún dandan ni kò gbégbá ọpẹ́ Jésù retí rẹ. ajá balẹ̀. ajá balẹ̀. kò ì fẹ́rẹ́fẹ́ bẹ̀ ó yẹ kẹ́ okay ẹ̀yin bẹ́ẹ̀ bá dójú ìwé kejìlá Vanguard ẹ̀ rí ń bẹ̀ níbi tí ẹgbẹ́ olùkọ́ àgbà àwọn olùkọ́ àgbà láwọn fásitì ilẹ̀ yìí ASUU tí wọ́n ti ń fẹ̀sùn kan àwọn giwa fásitì àwọn vice chancellors nù o àtàwọn gómìnà orílẹ̀-èdè nàìjíríà àtàwọn kábíyèsí kábíyèsí nàìjíríà mhm. àtàwọn olóṣèlú nàìjíríà mhm. pé àwọn ni wọ́n máa kolo bí ìlànà ìgbanisíṣẹ́ láwọn fásitì ó ti jẹ́ pé bí wọ́n bá ti mú lẹ́tà ní ẹ lọ́ba bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kolobinu ah. àwọn bá ti ẹ lọ gba lẹ́tà wa lọ́dún ṣé ẹ mọ kábíyèsí ẹ lọ gba lẹ́tà bẹ́ẹ̀ bá fẹ́ ríṣẹ́ sí fásitì ìpínlẹ̀ bíi ṣé ẹ mọ sẹ́nitọ́ abọ́ládé sàlámì ẹ lọ gba lẹ́tà wa. irú ròyìn báwọn yẹ kí wọ́n dákọ ẹni tó ti ṣẹlẹ̀ sí rí o. o gbó kọ lẹ́nu mi. <laughs> sẹ́nitọ́ báyọ̀ falẹ́kẹ̀lẹ́ ló fi wá wò. ṣé ẹ mọ sẹ́nitọ́ tá a bá rí nǹkan kan gbá mú ah, àwọn irú ròyìn báyìí béèyàn ó ṣe gbàgbọ́ yóò yí tíkẹ́tíkẹ́ díẹ̀. ọ̀dà mọ ọgbẹ́ntọ́ ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n ààrẹ asuu ní nàìjíríà gangan ọ̀jọ̀gbọ́n emmanuel osodoke àwọn ni wọ́n ké lánàá nílùú yó níbi ètò pàtàkì ọlọ́dọọdún kan ọ̀jọ̀gbọ́n yìí ni ó jẹ́ ń tó dunni jọjọ tó káni lára pé bí a ṣe ń ṣe nǹkan lórílẹ̀‐èdè yìí bí ìgbà tí à ń rìn a sì wà nínú à ń gbé nínú àná wa tó sì jẹ́ pé àwọn orílẹ̀‐èdè àtàwùjọ tó kù wọ́n ti súnmọ́ wájú kúrò nínú ìlànà ìmọ̀ ṣe nǹkan bá a ṣe ń ṣe nǹkan nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Òṣòdẹ̀kẹ́ ni ẹ lọ sáwọn fásitì orílẹ̀‐èdè Nàìjíríà ẹ rí wípé wọn ò kéde vacancy vacancy pé wọ́n fẹ́ gbòṣìṣẹ́ kankan láti bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn kò wó ṣàṣà ní fásitì nàìjíríà tí ó pè é vacancy o vacancy o a fẹ́ gba òṣìṣẹ́ báyìí a fẹ́ gba òṣìṣẹ́ báyìí àmọ́ bẹ́ẹ̀ bá lọ sáwọn fásitì ẹ rí òṣìṣẹ́ tọ́pọ̀ yamùrá bíi kàsí nǹkan onírúurú irúwọ́ ògiri wá àwọn èèyàn ní ẹ ṣàn kó ṣiṣẹ́ tí wọ́n pé àwọn ti gba àwọn èèyàn sí iṣẹ́ láwọn fásitì ẹ wá béèrè wípé àwọn wo ni máa wọn gbà yàn sẹ́ àwọn gómìnà ẹni mọ gómìnà wọn ò ní kándídéètì gómìnà ẹni mọ olóṣèlú wọn ò ní kándídéètì olóṣèlú kábíyèsí igbá kábíyèsí tàwo kándídéètì èrè ẹgbàá sí iṣẹ́ ó ní bí máa ń lo bẹ́ẹ̀ tí ń lo bẹ́ẹ̀ tí ń lo bẹ́ẹ̀ nàìjíríà wo ó ti dàgbàsókè tán dáadáa ẹni lẹ̀ mọ́ ìròyìn yẹn pé ojú ìwé ìkejìlá Vanguard fún tòórọ yìí. ẹ ṣe kọ̀rọ̀ eré àsárelé ẹgbà final one lórí àjàbalẹ̀ fún ti òní yẹn náà ni àwọn èèyàn kan tó wòye wípé èdè Yorùbá ọ̀nlò òkun gbàgbé ọ̀ àti àṣà ẹnì kan ti ṣe ààrẹ fún ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Òwu Fatai Akínbádé ó ti ké sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jú ọmọ bíbí ilẹ̀ káàrọ̀ àjíire pé ẹ sùn àṣà wa ti ń lọ òun lẹ́ bákan náà èdè yorùbá náà ó ní òun náà ti lọ sí òkun wàgbé o nítorí pé gbogbo nǹkan tá à ń gbé lárugẹ náà ni àwọn nǹkan tó yìnbó tí wọn fi là wá ní ojú ó ṣe àlàyé pé tẹ ẹ bá gbọ́ tí ọmọ bíbí ilẹ̀ yorùbá tó bá sọ èdè yorùbá lójú yín ó ní yóò rùn tẹ́ ẹ mọ̀ wò pé irú ọlọ́run ìbò nílé ayé ń lọ yìí èmi náà sì kíyèsí kan báyọ̀ mm. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bẹ wọn ò sọ yorùbá wa mọ́ mm. àwọn tó bá sì láwọn sọ yorùbá wọ́n sì fẹ́ bàjẹ́ ni ẹ wá gba ẹyọ kankan kankan ibo ní jẹ́